gbogbo bẹ́ẹ̀ ṣe. ẹ̀bà ẹ̀bà nàbà ẹ̀bà. Àjàní ti dé ó dé bí mo ṣe ń dé. Àjàní ti dé ó dé bí mo ṣe ń dé. kẹ́ríkẹ́rí àdìsú ọ̀pá wà ní ìkàlẹ̀ àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò mi ṣàlàlàṣà ṣàlàlàṣà ṣàlàlàṣà ṣàlàlàṣà ṣàlàlàṣà ṣàlàlàṣà Àjàní ṣàlàlàṣà ṣàlàlàṣà ṣàlàlàṣà sálálà sálálà ooo. Ah! Ajani ilé tuntun náà. mo múra wọ studio lọ́tẹ̀ yìí ni. ó dẹ̀ dábẹ́. sẹ́mu pé èyí tó gbọ́dọ̀ jáde ń sìn àwọn ayé gbọ́dọ̀ pariwo ẹ̀gbọ́n gbọ́dọ̀ mi gbọ́dọ̀ títí pé Àjàní ah, rèé o èyí tó gbóná o eléyìí lé o ah, ẹ mọ̀. <laughs> ilé lágbára ẹ ṣe gan ẹ gbogbo ẹ̀ ń sìn ọwọ́ yín ló kù sí. ọwọ́ mi ni tó kù sí mi náà mọ̀ gbogbo nǹkan tá à ń sọ tí máa fi mix gbogbo tí wọ́n máa fi dòpin ọ̀sẹ̀ àti rẹ́dì. mo jẹ́rìí yín <laughs> mo jẹ́rìí ah, ẹ jọ fóònù ń dún. <laughs> hello yàrá ṣílá kí ló ṣẹlẹ̀. níbo lẹ wa? hospital <laughs> ọkùnrin àbúrò ọkùnrin <laughs> òun kọ́ ṣe dáadáa ló wà. ọpẹ́ ní fọlọ́run ọpẹ́ studio ni mo wà máa kúrò sí màá bá yín yes ẹ ṣe gan thank you <laughs> engineer ẹ bá mi yọ̀ ìyàwó mi bí ọkùnrin là congratulations <laughs> congratulations ẹ ṣe gan thank you ẹ mo rí láì lẹ́yìn. bí mo ṣe sọ bó ẹ máa fi dòpin ọ̀sẹ̀. ẹ ṣe mo jẹ. the engineer congratulations o. ṣé àjọkẹ́ ti kún ráìsì ọdún kankan lọ ṣá. láti gbà wọn ó ti lọ tipẹ́ kò tí ì dé gan. torí ó important níjọ́ yẹn gbogbo ìtọ́wá yẹ kẹ́yìn náà ṣe ẹ ṣe mi gbọ́dọ̀ disappoint àwọn èèyàn tèmi tó ń bọ̀ ó mọ̀ lórúkọ ni mí mo ṣe jẹ́ nìyẹn wà bẹ́ẹ̀. wo my mo ti fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ lórí wo ló ń gbé bọ̀ torí gbogbo ọ̀rẹ́ mi ti ń pè mí lọ́tún ló sì pé kí ló ń ṣẹlẹ̀ o olórin ṣàlọ́kọ èwo ló ń gbé bọ̀ wá fún wa o. àfihàn lẹ àwọn fúnmà ti tọ́jú gbogbo yẹn association wa ò kéré olórin bíi mẹ́rin sí márùn ló máa kọrin jọ. irọ́ ni o. yes ah, Àjàní ló ń ṣe nǹkan. èmi tán. Ah, má tra ẹ̀ mo tẹ̀ gbọ́ ìkànnì àwọn ọ̀rẹ́ mi ti ń compose orin tí wọ́n gbọ́ tó ní ẹ jíjù ọlọ́mọ o ẹ bà mí jíjù ọlọ́mọ o ọmọ tuntun jòjò ló ẹ kú àbọ̀ wájú aṣọ ẹjọ́ náà. mo fẹ́ jó pa ni. wo ẹ jẹ́ kí n sáré dé studio mo fẹ́ wo ti engineer Báṣẹ̀dé orin tí mò ń ṣe nígbà tí wọ́n pè mí bó bímọ yẹn mo fẹ́ wo bí tó bá dé mo dẹ̀ fẹ́ dé ọ̀dọ̀ fans bíi ọkàn àbí méjì bóyá màá rí kankan gbà tọ́jú ọmọ mi o. Ah, màá tọ́jú ẹ̀ má pẹ́ o. ìyá wàsíù má dá mi dúró àbí nǹkan kan ṣàlàyé àjẹta bá kú mọ tán máa jẹ́lẹ̀ o. àpò tí ń bọ̀ ló tẹ̀ nǹkan jẹ ní sòrò. mi ò ní kàn. wo àjọkẹ́ mo bẹ̀rẹ̀ tí lọ́nà bá mi tọ́jú ọmọ mi má jẹ́ kó ké rárá o mo fẹ́ sáré dọ́dọ̀ tinúkẹ́ bàbá yìí ló fẹ́ drop mi sílẹ̀ tí màmá ti para bí n sìn. wíṣẹ́ bọ̀bọ̀ wíṣẹ́ òòrí pọ̀ mọ́ mi ti lóhùn fújì tó bá ń sunkún lásán ẹ ti rí i pé ohun fújì ló wà lẹ́nu ẹ̀ àjà ní kékeré. ọlọ́run jẹ́ kọ́mọ tèmi kọ fújì fújì kẹ̀ ẹ ti ẹ̀ dá wọn lóhùn hip hop ló máa kọ. gbàgbà ọ̀bùnrin irú yín ni Saheed Òṣùpá ń bá wí ó ní ọ̀làjú dé ọ̀làjú dé láwa gbàgbé àṣà ìdílé wa civilization ló jẹ́ àgbàgbé gbogbo ohun tá a dáyé bá ẹ̀yin tó bá fi pé ọ̀làjú ti dé báyìí ká gbàgbé gbogbo nǹkan tá a dáyé bá irọ́ lẹ́pa ah, ah fújì lọ́wọ́ mi wàá kọ fújì ládàrí bá wàá kọ fújì sọ pé hẹn wàá jèrè. ó ti tó. ṣá ló jàre. ẹ má pè é o. ọ̀rẹ́ mi kí ló máa jẹ́ kí ló máa mọ báyìí. ó kéjàre ṣóun tàn bí bàṣà. ó kún pé owó mi pẹ̀lú dáyìí kò síyàn kankan tó ń bọ̀ kò sí kankan. Ah, ọ̀rẹ́ mi máa wẹ̀rẹ́ máa tó dé. four or oh five. ta ló gún mọ́sọ̀ ìwà. yọ̀ọ̀kan pàtó síbẹ̀ ni ọ̀rọ̀. mọ́tò ọkọ àǹtí mi lélẹ́yìn náà. ọkọ àǹtí ẹ̀ kọ àǹtí ẹ̀ wo kọ àǹtí ìdá ẹ̀ máa ń sábà wá sí bí lójoojúmọ́ ọkọ àǹtí mi kó ó máa ń wá sí bí. kò fọ́ ni bọ̀dá àjà ni ọkọ àǹtí mi ìyá wàásù. ọlọ́run ni bọ̀dá àjà ni ó lè mo gbogbo àǹtí mi ni máa ń kọrin káàkiri. hello sista mi ẹ ọ sista mi ẹ lè bìlí nǹkan tí mo rí sínsìn o mo wà ní fàṣásí báyìí fàṣásí ẹ máa bọ̀ ẹ má sọ mi do nírọ̀ o ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. náà. friday saturday sunday wọn kì í sunlé àṣekọ́ mi máa ń pass night wọn ni. Ah, ṣé kò sí. Eh? kí ni. Ah, ojú mi ò ṣúná mọ́tò bàbá wa sí ń fa ìṣọba lè dá mọ́tò ọkọ yín mọ̀ mọ́ ni èmi ṣe ní dá mọ́tò ọkọ mi mọ̀ kí ló wá ṣe ń bíbà kí ló dé friday saturday sunday wọ́n ní gẹ́ẹ̀kan tó máa ń ba mọ́ bíbẹ̀. ìyẹn ajá ni oh. bàbá wàsíù ibi tó ti ń ṣe fàájì rè. bẹ́ẹ̀ni. sọ <laughs> wọn sọ fún mi kó òun lọ sí night òun ní play òun fẹ́ lọ kọrin kíníkan kíníkan a máa sọ̀rọ̀ ńlé so bíbá ló ti máa ń ṣe night ẹ̀ ó lè sọ̀rọ̀ ojú wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn yín. a jáde wá bá mi bí ibi bẹ́ẹ̀ ló ti máa bá mi. ibi ló ti máa bá mi sẹ́ ibi ni. Ah. owó yàtọ̀ lọ́kùnrin. bàbá wa sí ọmọ àìsàn àwọn ìsìn olórí burúkú ni ẹ. wọ́n sọ bẹ́ẹ̀ mo bá bẹ́ẹ̀ tóbi tó ti ń ṣòṣì ẹ̀ rè àbí èmi àtọmọ wà ń lé màá máa ṣe àìsùn lásán màá ṣe lálẹ́ màá máa ṣe lóru màá máa kẹ́ ọmọ mò ń tọ́mọ lọ́wọ́ wọn ń ṣòṣì kiri àbí. bọ́lá ẹ fẹ́ fẹ́ gbọ́dọ̀ kí ló fẹ́ máa sọ fún mi. take it easy. Àjàní èmi ìyàwó ẹ̀ pariwo lẹ́yìn ó dẹ̀ mọ́ mi o ọmọ èmi o. ara wo ló fẹ́ dẹ́rẹ́ dùgbò ẹ. farabalẹ̀ farabalẹ̀ náà hàn. sọ̀rọ̀ tó fẹ́ sọ ẹ sọ́sọ́ kèké ń gbọ́ sọ́sọ́ kèké ń gbọ́ oníranà ọkùnrin. ṣé o mọ̀ pé gbogbo wọn tí mò ń bá káàkiri bó ṣe máa da fún èmi àti ẹ àtọmọ ni. mo rí i bó ṣe máa da tó ń bá káàkiri ṣebí obìnrin òrèbé tó ń gbé kiri rè òrèbé lásán tó ń gbé kiri tó ń pariwo bó ṣe máa da bó ṣe máa da ni mo bá káàkiri. èmi lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n lọ́rẹ́ ẹ kó máa sọ díẹ̀ díẹ̀. ẹkúrò tẹ̀lé ẹkúrò tẹ̀lé ọkọ mọ́ni ṣe é ṣubú ṣe é sísá. o fẹ́ máa disgrace àbí sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀ o fẹ́ máa dójú tì ẹ̀mí all right. sísá eh, mi ah, sísá mi màmú màmú jà màmú. wọ́n fẹ́ máa dójú tì ẹ̀mí. sọ́tàn aṣọ òtí ẹ̀ lè jà mo bọ̀ wá àti wọn náà kò ó fà tì mí ókè ó lè tún lè mú ní ojú lásán ń ta gbangba a máa pariwo òun tọ́jú ọmọ òun tọ́jú sọmọ ló tọ́jú ẹ̀ àdàmú bàdí tá tí ọwọ́ mi wá bà á ní àgbà mi. Ah, jẹ mí o èmi láyé yìí èmi èmi bàbá wa sí ti space láàrin èrò báyẹn tó ti space mi lójú girlfriend ẹ. ẹ ṣé mo ní kẹ́yìn náà lọ jà ṣé mo ní kẹ́ lè jà nígbà tẹ́mọ̀ kẹ́ lè jà kílẹ̀ lọ jà. ṣé jà owó gbogbo ojú yìí ṣé jà owó gbogbo ojú ẹ̀rì mi gbogbo ojú ló ti sọnù. ó ní má jà wà láyà ṣe bẹ̀rẹ̀ ni tó bá wọnú lẹ́yìn náà máa fẹ́ nura wa pa ẹ má fàdà ṣe yẹ̀yẹ́ ẹ má fún ẹ má bá wọn jà o ẹ ṣàrà fi wọn lẹ̀. pẹ̀lú kan tó ṣe fún mi lójú girlfriend ẹ̀ yẹn kí lọmọ yẹn ní tìmí òní náà sọ fún mi ó ní kìnìún tàn wí. ó tóbi àbí. bẹ́ẹ̀ ni. a máa fẹ́ nora wa pa. àánú yín ń ṣe mí bàbá wàásù bàbá wàásù ọlọ́run ti mú yín. èmi ló fi yà jẹ àwọ mi ò ní gbà. ẹ ṣáà máa sunkún mi ò fẹ́ kẹ́ sunkún yẹn ti ló ti lọ. ta ló ń pè ta ló ń pè kí ló dé. ẹ ṣàfi ikọ̀ yín. ẹ lọ. ẹ lọ ẹ kásán. ẹ kásán. ẹ ṣe mi sàjà lónìí. bẹ́ẹ̀ ni. ẹ actually hospital hour ọkọ yín Mr. Ajani ní fighter motor accident. wọ́n ṣe gbé wọn lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́. wọ́n ṣe kí ni. mo mo ṣọ́ọ̀rì mo ṣọ́ọ̀rì ah! mo ti dá ẹ lọ ẹ lọ yẹ ti dá mi kí ló tún dé náà ọ ọbẹ̀ wá sí ti náà dẹ́kun tó kù yá. bá wà ní. mo ti rà ó dọ̀là. ẹ sábà mi kó rodo méjì ah, nǹkan àtọ́jú tòmátì yẹn ò fáyìn rárá. ẹ má bínú ẹ má bínú náà lẹ fi màmá mi ojoojúmọ́ lẹ ń yé má sáré lọ sọ́jà ẹ sábà mi kó mi ì tiẹ̀ mọ̀ èyí tí máa kó ń bẹ̀ náà ni. ilé ìfọ̀ in fact i'm confused. ẹ rí i pé ìdẹ ìṣàtì wà nù ẹ̀ yẹn. yé ọkọ mi kọ́sọ́mà wa wà ṣọ́ọ̀bù lẹ́nu pẹ̀lẹ́ tó bá délé wa lọ jẹun ó ti rẹ̀ pẹ̀lẹ́ ọkọ mi. ẹrẹ epo ẹsẹ bẹ́ẹ̀ ẹrẹ epo ẹsẹ bẹ́ẹ̀ wọ́n mi mú rẹ́ wa. ẹ kọ́ ọ̀rọ̀ ajé o. ajé wa kẹta. ẹ wo kó ta o àdúpọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé ẹ wò mo wá fẹjọ́ sun ọ̀rẹ́ yín sùn yìí ni o tó rẹ̀ mi ṣe fẹ́ máa ṣoore o torí tí mo dẹ̀ ṣe ti po yẹn fún wọn wọ́n ní kí n ta e, epo ìgò méjì fún àwọn pọ́n fẹ́ fi ṣe patí mo dẹ̀ ta fún wọn wọ̀ fún mi lówó àwọn tí mo gbé pọn lọ́wọ́ ṣe ló ń wọ́ mi kí ni mo fẹ́ ṣe ṣoore mi ló yẹ kó tún máa jẹ lówó ni ẹ kò tọ́ sí mi náà. ẹ wọ ẹkú ní bínú ni ìyá wàásù máa wá yín lọ sóde ẹ lọ́la ẹ máa rówó yín gbà ẹjọ́ nítorí tọ́lọ̀. ọ̀rọ̀ má bínú kọ́ leléyìí o ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n tó rọ́ náà kó fún mi lówó epo mi kó ṣàánú mi èmi náà ní bùkátà tí mò ń fèsì. àṣàbí ẹ eh, ìwọ ni. èmi e, èmi ni. Eh, ìwọ ni eh, lóòótọ́ èmi ni èmi ni kókò kí ah, orí ẹ lẹ́nu. èmi ni o èmi ni. ẹgbà mi ẹgbà mi orí mi. láyé mi ah, ah. kí ló ṣe àṣàbí kí ló kí ló sún ẹdẹ di nǹkan tó ń ta yìí how are you my dear ṣé wo ló lọ ọmọ ni. èmi ni mo nà ọmọ èmi ni mo bí. pẹ̀lẹ́ máa hmm. àṣàbí kí ló ṣe fún yàtí yàfi gbé ẹ̀ e hànú tó tó yìí ìwọ ń ta epo mo ti tata tari. ọmọ mi ń kiri búrẹ́dì ìyá yìí ti pọ̀ jù wọ́ oh. mi lè ròyìn ẹ̀ tán. má bọ̀ jẹ́ ká sọ̀rọ̀ náà ẹ wo ìyá láta à ń bọ̀ ṣẹ́gbọ́. kí ló ṣẹlẹ̀ sí ẹ gangan náà because bí mo ṣe rí ẹ iye lẹ́wọ̀n ó kàn surprise mi ni. Ah, ọ̀rẹ́ mi ọ̀rọ̀ pọ̀ o wàláì ọ̀rọ̀ pọ̀ kí ni ọkọ mi kú fún tán báyìí wàhálà dé mi. Jesus Christ ọkọ ẹ ti kú. ọkọ mi ti kú. sẹ́ni tó bímọ dé. tí mo bímọ ìfún ni ó ti kú. Ah. gbogbo àwọn ẹbí tó sọ pé àwọn máa ṣe gbá fún mi àwọn máa ṣàwó fún mi kí n má wọ́ọ̀rì lẹ́yìn ikú ọkọ mi kò sẹ́ni tó mi lè rí ẹ̀ṣẹ̀ ṣé ni mo ṣáà ń dá ṣe wàhálà ilé ayé mi kò sí kan tí mi ti kiri tán mo kiri pure water mo ta àlùbọ́sà kí ni mi ṣe tán. àṣàbí kò yẹ kó jẹ́ wọ ìwọ́n ta epo ah. Ah, wo ọ̀rẹ́ mi sórí bó erí mi ṣàgbà pé olóhùn ti fi òpin síyà tó ń jẹ ní agbára ọlọ́run ò tún ní padà kiri epo mo lóhùn ò ní jẹ òun máa bọ̀ máa bọ̀ jẹ́ àmà lọ. ẹ wo ìyá alága ẹ bá mi kó ata yẹn dé ìmọ̀ lọ kó sórí epo yẹn ọlọ́run ò ní jó gbèrò mo ṣàrọ̀ra kílẹ̀ síbẹ̀ yẹn. ọjọ́ bá ṣe jẹ́ gé o ṣe jẹ́ ń gbé dání. ẹ má ẹyin ṣàtọ́jú tẹ́ńjì yẹn màmá rí yín má bọ̀ má bọ̀. ṣé ń gbé mi tajà sílẹ̀ ṣẹ́ aṣábí aṣábí. ẹ ọ̀rẹ́ mi. ẹ yọjú síta o màmá Wàsíù. Ah, ọ̀rẹ́ mi ṣe ọ̀pá ọ̀rẹ́ wo o ṣe o ṣebí mo ti rí ẹ láàárọ̀ iṣẹ́ tún padà lọ sùn ni. a ah, padà lọ sùn ṣáà ní lọ tọ́jú ọmọ ọ̀nà Wàsíù ni mò ń tọ́jú nínú ilé. Ah. sọ́ọ̀rì ó yá kókó mo ti gbà yí pé dọ́bù níyìn o. àlùbáwò báwo ni ọ̀rẹ́ mi ṣe sùn dáadáa mo sì dáadáa o. you dey enjoy night there. ó da ọṣẹ ọ̀rẹ́ mi. bọ̀ mú ní kó change lánàá náà kí ló dé. ẹ ah, má ti wẹ̀ láàárọ̀ ẹ̀ máa change nípa aṣọ wọn yẹn. òkè fẹ́ fi gbogbo ẹ̀sẹ̀ mi ni àbí báwo ni mo dá kí n dágbére fún ẹtí mi ń jáde lọ́ńtẹ̀ mi. ẹgbẹ́ sáré lọ́rọ̀ rẹ nìkan so ṣáfìlà tó àbí ẹ ṣàwọn ní kitchen ẹ máa rí kọ́tà bá ti rí bẹ́ẹ̀. òṣègùn mo dúpẹ́ lọ́wọ́ ẹ o owó ẹ máa máa lọ sókè ìwọ náà nípàdé ẹni tó máa kó bá ẹ o nídìí iṣẹ́ òní pàdé ní wà lábẹ́ o òkè òkè báyìí lọ́wọ́ ẹ̀ máa máa lọ. in fact mo appreciate it gan thank you very much. but ọ̀rẹ́ kí ló ń dúpẹ́ fún mi fún for goodness sake ṣe bọ́ọ̀rẹ́ ni wá hmm, tí mi ò bá lè ṣoore fún ẹ ta ni mo tún fẹ́ ṣe fún àbó ti gbàgbé ni ọ̀rẹ́ àti kékeré for that matter ó ní láti dúpẹ́ ìwọ ni kòkòrò fúlà tó mú bẹ́ẹ̀ nítorí ọlọ́run má ronú mọ́ ẹ̀hẹ́n lẹ́sà ìfọ̀gẹ́ mi tiẹ̀ ti pé dáàdi wa nínú ṣì máa tó bí three months káwọn tó dé <laughs> àbúrò rí mo believe pé kí three months yẹn tó pé lágbára ọlọ́run nǹkan tó dáa ti máa ṣẹlẹ̀ láti ríṣẹ́ gidi àti àánú tó ti start sọ̀rọ̀ ṣé báyìí gbogbo àwọn tí mo mọ̀ fún olè mẹ́tọ̀ gbogbo ọmọ ti bá sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti fọkàn mi balẹ̀ kó máa ríṣẹ́. Ah! màá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o. ní tí èyí náà ṣe wà ń bẹ ṣe mọ̀. ẹ ẹ à tó bá sọ bẹ́ẹ̀. pẹ̀lú ọ̀rẹ́ màá rí ẹ ṣùgbọ́n kó ṣe òní kí ara ẹ̀. mi ì Wàsíù Wàsíù. ìgbà wo ló ní kó wà gbogbo báyìí. irọ́ ni táàyè fún àtàwọn tó rà fi mú trust ẹ̀ ṣé ọ̀rẹ́ mi má wọlé máa wá ọmọ wa ó ṣe gan-an. All right, PK, ma pay you later. Baby girl, guess what? What? Kò guess down. Girl, kíni yẹn? Tukun bọ̀rẹ́ mi ló pè mí nísàn. Ó ní wọ́n kò máa bọ̀ yóò tẹ ọ̀kan lọ́la. Ìgbé iṣẹ́ ti fi ìwà ń bọ̀ fún mi. O ṣé I'm so happy for you. Thank you. Show me time. ẹ́? Kí ló dé? Bí o tẹ ọ̀dọ́ lọ́la àti ìlànà bíjẹ́. Irọ́ ni ìwọ náà ṣe ti rí ẹ̀sìn pé mo ní kí wọ́n máa ronú o kíkẹ́ tó bá máa rí iṣẹ́ iṣẹ́ gidi ló máa rí ìwé fi ronú ṣe ra ilé ṣe síyàn lọ́rọ̀ ṣe sí bọ́ náà ṣe ń ṣiṣẹ́ ẹ̀sìn tó bá ṣáà ti di ọ̀la olùwòdú pé aṣọ gidi tó máa mú ẹ look cute òun ni kò mú. ìjẹ́ má jẹ́ múra gègègègè lọ sílẹ̀ ẹ jẹ́ ká rà lọ síbẹ̀ kọ́jú mọ̀ pé mò ń wáṣẹ́ tó tọ́ ẹ bá wá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ẹ́ àyọ̀ máa gbapá. ẹ tún rí ìyẹn náà pẹ̀lú ọ̀rẹ́ má wọrí ìgbó ó máa gbà tó bá ní lọ báyìí máa jókòó sí orí prayer ni máa fàdúrà sí ẹ lọ báyìí ni pé wọ Ọlọ́run jọ tó bá ṣe ń débẹ̀ báyìí yóò bẹ̀rẹ̀ o yóò ń gbà o má jọ tó dá padà o bó tẹ̀ ṣe wà rí wọn kí la máa fi celebrate ẹ̀. báwo ni mo wá. báwo ni ṣe. ọkọ èèyàn kan ní ohun tí òun wà wọn béèrè. ìyẹn náà máa wúlò àwọn tó ń béèrè níbẹ̀ nìyẹn tó bá máa ní ìrìn àjò ẹ̀. owó ìjẹsìn wà á tán kúrò ní kó tó bá lọ gbé ìyá àpàtì lọ́kà àtijọ́ wa. wa ìlú ẹ̀ wá rán mi ní káàdì káàdì fẹ́ ràn mí o hundred naira card. iṣẹ́ ẹ̀ ni ó láti ṣe. iṣẹ́ mi ni hundred naira card. ètò ò fẹ́ ṣẹ́ ṣe nìyẹn tó bá ti lè ṣe. Ah, ìyẹn tó nínú àwọn tó ń wáṣẹ́ wá màmí ọjọ́ ìjókòó síbẹ̀ látàwọn èèyàn lọ́mú ọkọ wa manager manager manager ti jáde. but kò ṣe bẹ̀rẹ̀. wọn ò lè sọ torí àǹtí kan mo sọ pé kọ wá kọ wá fi wá ìgbà wọn ò dẹ̀ mọ̀ púpọ̀ síṣẹ́ àwa gan táwọn àbí ìbáyé gan àgbà kádàrà ni. tó ti jí wọn lọ ṣá àbí nítorí ọ̀ràn kan sùn láì ká wá fún àwọn kọ́sùn bá ní pé. ẹ pè é ṣe wà ókè. àgbẹ̀ wọn máa máa dúró. ẹ ẹ ṣe ẹ jẹ́ kí n máa lọ máa padà wá rẹ̀ wọ́n ẹ ṣe gan ìjọ ẹ tọ́jú ara yín tẹ́ bá ti délé ẹjọ́ iṣẹ́ ni wọ́n wá tí lójú òṣèlú sẹ́sẹ̀ iṣẹ́ la wá ṣe ọlọ́run má jẹ́ ká ara lákòóbá tó máa kó wa wà èyí méjì kọ̀ọ̀kan lè ní títí láti dé gbàtí kékeré wá. ok o. ọmọlára ṣé di àwòrán yìí náà ló wà látàárọ̀ tó ń ṣọwọ́ gẹ́nẹ́ tó ń ṣọwọ́ gẹ́nẹ́ ẹ má bínú mẹ ṣáà rí fún náà mú fún látara. wo tó bá yà ti fọ abọ́ yẹn tán kó o wọnú ilé kó o dẹ̀ túbẹ̀ ṣe kó o wá bá mi ní ṣọ́ọ̀bù tó ti yé ẹ ṣé wọ́n nìkan ṣo ni gbogbo ohun iṣẹ́ ilé báyìí àbí kó sáà máa ṣọwọ́ gbé wọn sí ọdún wọn báyìí. ẹsẹ̀ náà ló rún báyìí. tí mi ẹsẹ̀ mi ló rún o ẹsẹ̀ mi lè ṣàánú mi o. ìgbà tẹ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń rò ní jáde tí kì í jáde nínú ilé. kò lè síbi tí mo fẹ́ lọ àti mi. ẹkún mo pé mi àti yín náà àjò méjì lọ. tọ́wọ́ bí wá dé tí kú tà ní ìyàmọ́. kò síbi tí mo fẹ́ gbé àfọ̀dọ̀ yín náà àti mi ẹ ṣàánú mi mo fẹ́ ní kí wá dúró síbi àtọmọ mi tí tẹ̀sẹ̀ ìtẹ̀ máa fi jí lọ́nà ni. Ah, eh, ṣé o torí nǹkan tó sọ yẹn òtítọ́ ọ̀rọ̀ ló sọ nígbà tí bàbá wa àti ìyá wa ti kú kò séyàn ọ̀kan mọ́ ju èmi náà tí mo kò fún ẹ ní ìyá náà lọ àmọ́ sórí tó wá sọ pé kájọ máa gbé yẹn ah, kò lè possible wípé eh, eh, egbò yìí ó hùn bóyá ló mọ bó ṣe hùn tó ká tún jọ máa gbénú ilé nígbà ó mọ nǹkan tó gbà sí wá padà lọ sí ilé àgbà kùsù wà ní ilé náà wọ́n ti ẹ̀ bá wa mójútó ẹsẹ̀ yìí mo mọ̀ pé o ò lè lójú bí oṣù mélòó kan lọ tára ẹ máa fi yá tó máa fi gbádùn wọ́n dẹ̀ padà wọ́n mọ àwọn àbọ̀ ńlé. àti mi má kè mọ́ má sunkún mọ́ má bẹ́ẹ̀ mú wàásù sọ́dọ̀ má má bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ṣòtí gbọ́. n padà sábúlé. kó o lè lọ báwọn èèyàn kò sí nǹkan tí mo fẹ́ lò fún ẹ bí nígbà tí mi ò kì í ṣe dọ́pọ̀ má sunkún mọ́ òtútó òtútó. má bẹ́ẹ̀ mú ọmọ ẹ má mú sọ́dọ̀ kìdẹ̀ jẹ́ pé bí àwọn kan máa mú sọ́dọ̀ lásán ìjọ mi máa sẹ́ndì owó ìjọ mi mi gangan fún ara mi náà máa wá wú ẹ̀ ṣó ti yẹ má kè mọ́ má kè mọ́. ìgbà tí mi wá sí owó dà ọkọ mi wá àwọn àlọ́dà tí mi yóò ti gbọ́ ṣùgbọ́n kí ètò ló fi kó jẹ́ ẹsẹ̀ mi mo ṣe jẹ́jẹ́ ọkọ mi mo tó ṣe jẹ́jẹ́ a ní kò tètè máa lọ ní ìfẹ́ fọ́ọ̀mù nípa ẹ̀ ṣé ti yẹ ẹ ṣe màmá wa yọjú sí ẹ ṣé ti gbọ́ ẹ ní kó máa lọ ṣó ti gbọ́ màmá ránṣẹ́ sí ẹ ṣó ti gbọ́ wò fojú sọ̀rọ̀ kó má tún lọ fẹsẹ̀ yìí gbókúta. ẹsẹ̀ ọkọ mi pẹ̀lẹ́. ó ti gbọ́ ó ti gbọ́ ó dàbọ̀ ó dàbọ̀ pẹ̀lẹ́. ẹ ṣe. rọra o máa tún wo òkúta ń bẹ̀ yẹn o. a ní òfojú sọ̀rọ̀ kó má tún lọ fẹsẹ̀ gbá òkúta ẹ̀mí mọ̀ lára wá mú wàásù ló mú sẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ yìí tó bá ti ṣe tán ó yóò fẹ́ jẹun àbò fẹ́ jẹ́ ìgbà aṣọ tó bá lè mú wá sí ṣọ́ọ̀bù kó mú wá tó bá dé lè mú wá ṣọ́ọ̀bù kò fílẹ̀ fún aráalé ṣe ti gbọ́ wàásù bàbá ẹ̀gbọ́n rẹ̀ bàbá ẹ̀gbọ́n rẹ̀. ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n màmá yẹn ń sọ lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ obìnrin yẹn ṣó ti bẹ́ẹ̀ ń sìn now ṣọwádìí ìgbàgbọ́ tèmi sọ pé ibi tí àgbàlagbà bá dúró sí ibẹ̀ lọmọ kéékèèké máa ń bà ṣó ti and èmi àti ọ̀rọ̀ ọkùnrin sọkùnrin mo fẹ́ bá ẹ sọ ṣó ti lórí tó bá pẹ́ bóyá ìgbọ́n náà máa dàgbà lọ́la ó ti now iṣẹ́ mẹkáníìkì tí ẹ̀gbọ́n màmá yẹn kò wá kọ́ yìí ṣé látọkùnrin ló ti wá ní àbí ẹ̀gbọ́n màmá yẹn ló fọ́ sí. ohun mi sọ. ìwọ ohun ẹ̀ látọkùnrin but àwọn ẹgbẹ́ ẹ báyìí skul màná ṣì wà. torí kò sówó lọ́wọ́ ẹ̀gbọ́n mi ràn dà. torí kò sówó lọ́wọ́ ẹ̀gbọ́n màmá ẹ ló ṣe gbà láti kọ́ṣẹ́ mẹkáníìkì anyway ó wà okay ẹnjìníà náà ni tó ti bẹ́ẹ̀ sìn but ṣé wọ́n ti ṣàlàyé fún ẹ pé ọ̀dọ̀ mi ló máa gbé. ọ̀rọ̀ ti ṣàlàyé fún mi. àwọn sọ fún ẹ ọ̀dọ̀ mi ló máa gbé ó já sí pé ọ̀dọ̀ ọ̀gá ẹ ló máa wà so wá rí téèyàn bá fẹ́ wà pẹ̀lú èmi bẹ́yẹn ó ní láti wà hard working èmi ò ní wò pé bóyá o jẹ́ ọmọ kékeré o wàá máa ṣiṣẹ́ o ṣó ti yẹ now iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn jẹ́ kí n wá lọ introduce ẹ sí àwọn senior ẹ̀ ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ kí mi máa lọ. bọ́dà cousin náà mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún gbogbo àwọn orí ńlá làtẹ mọ́ ń ṣe fún mi ẹ gbé nǹkan wá lè nìyí ẹ tún ní káwọn ọmọ wa fún lówó tọ ọlọ́run ní padà lẹ́yìn àmì. àmọ́ bọ́dà cousin ẹ dákun lórí ọ̀rọ̀ tí mo ti mọ̀ ń sọ fún yín àti ìkìlọ̀ tí mo sì mọ̀ ń fún yín lórí rẹ̀ lórí abẹ̀rẹ̀ wá sí ọmọ tí ń bẹ nínú. ẹ wò ó ẹ mọ́ tánù nígbà kọ̀ọ̀kan ṣe é mọ̀ pé olórí ọmọ ni bẹ́ẹ̀ sì ṣe ń tọ́jú rẹ̀ oríire ń wọn ẹ̀yìn náà bó sì ṣe ń wọ̀nyí ẹ̀ ń wá dúpẹ́ lọ́wọ́ mi òun sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà wá gbọ́ o bí mo sì fẹ́ kẹ́ ẹ tọ́jú rẹ̀ ń mọ ohun tí mo lè fi wé dáadáa ẹ sọ pé ẹ̀yà sí báyìí kéèyàn bí ọmọ tó pọ̀ kó wá fẹ́ràn kan kó ní ààyò kan nínú gbogbo wọn ẹ bí ó ti mọ ọkẹ bí ká sọ pé èèyàn ń fi ìkan kẹ́kọ̀ọ́ náà mọ pé ti yé ẹ dákun bẹ́ẹ̀ mo sì fẹ́ kẹ́ ẹ ọkẹ ẹ ọ̀rọ̀ yín yé mi ju bí tẹ̀sán dé lọ because níwọ̀n ìgbà tí ẹ ti bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn òjíṣẹ́ ọlọ́run míì náà tó ti bá mi sọ̀rọ̀ tí mo dẹ̀ ń tẹ̀lé ìlànà wọn tó dẹ̀ ń rí ojú ilé ọlọ́run. ẹ mo promise pé màá gbìyànjú àti ṣe ju bí tí mo ṣe dé lọ tó wà tó màá tẹ̀síwájú. ẹ ṣe ẹ ṣe àfà ẹ ṣe àfà ẹ ṣe bọ̀ ẹ ṣe bọ̀ ẹ ṣe bọ̀. shaft yẹn ní ayọ̀ gbàdé gẹ̀ẹ́tì. ọ̀nà tọ́lọ́run gbà wá tó. hallelujah. àdúrà yẹn gbà jésù àwa pẹ̀lú iṣẹ́ yín kò ní di ṣe máa ń lọ ọlọ́run ògo àjọgbé ògo fún yín jésù kristi olú àmì lórúkọ jésù. alàgbà. eli. alàgbà sà ṣé ẹ nígbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ni nítorí pé bíbélì sọ wípé ègbé ni fún ẹni tí a fi ṣẹ́ rán tó kọ̀ tí kò jíṣẹ́ náà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ègbé ni fún ẹni tí a kò fi ṣẹ́rán tó ń jíṣẹ́ ìpè. jẹ́ alàbà sá ẹjọ báwo ni ọmọdé kékeré ṣe jẹ sí. ẹ ẹ ọmọọṣẹ́ mi ni. ọmọọṣẹ́ yín. olúwa ní kí n sọ fún yín wípé tí ẹ bá lè ṣe ọmọ yìí gẹ́gẹ́ bí ọmọ bíbí ni yín tí ẹ̀ ń fún ní ayọ̀ ní gbogbo ìgbà tí inú ẹ̀ ń dùn nítorí wípé ológo ọmọ ni alálùbáríkà ọmọ ni inú tí yín náà dùn kalẹ̀ gbogbo ìkólọ yín pátápátá ni olúwa dá padà nílọ́pọ̀ àti ìlọ́pọ̀ ẹ olúwa nítorí bẹ́ẹ̀ ni olúwa wí. hallelujah. èmi ó máa dúpẹ́. alàgbà. èmi ó máa yìn ọ́ o. alàgbà. Wàsíù mo tún ti dé èmi Àjàní Wàsíù kọrin kọrin. orin tí mo bá kọ Àjàní o èdè tí mo bá pè Àjàní o Wàsíù. Ah, àwọn sínú orí burúkú tó ti ń pè mí báyìí. Ah! àbí kí ló ẹ sáà. kọjí ta ránṣẹ́ látẹ̀kọ́dà kí ló ń ṣe ìgbésẹ̀ sílẹ̀ bóyá wèrè àkànjá táwọn ṣe ló ń ṣe wèrè bóyá wèrè àṣírí wọn kó wíwẹ́ burú tó dáa ló máa ń sìn. ẹyọ tó jì ọ̀hún bí dáa ó máa tó dé ń á pè wá. kí ló dé sórí ẹ yìí ni kí ló tó ń sọ̀rọ̀ bí ẹni tí nǹkan ń ṣe. iṣẹ́ tó bóyá mo sọ̀rọ̀ sínú mo ló máa pè wá ni. jẹ́ kóun tiẹ̀ bìlí pé bóyá orí òun yí kákànjí bìlí pé bóyá owó táwọn fóun ò sí mọ́ owó yẹn ò yọ ọmọ ń sìn kó wá rìn pé ókè o mo fẹ́ sọ fún Wàsíù pé à wọ́n fẹ́ nà ọ́ o wọ́n máa wá gbókòó fún rẹ̀ ní tó bá bire jẹ́kọ̀dọ̀ o. ẹ̀rù mú rí

àwọn iṣẹ́ tó ga rán mi ni mò ń ṣe. láti àárọ̀ ọ̀gá pé ọ̀gá rán ọ̀gá ìwé wo bí wọ́n ṣe kẹ́yìn sọ wá ṣe fún ẹ ẹ jọ sí ni ọtúndé tẹ ẹ bá tiẹ̀ fẹ́ bá mi wí ẹ má máa jẹ́ kójójú àwọn júnior mi náà ẹ̀yin mi lọ́dẹ̀ sinmi ọtúnjí ṣé mi sọ fún pé ó toró ti ga tó yín. ọ̀gbẹ́ni tá a làwọn bíbù náà gbà ẹ ló ti sí ní omi o ò sí ní omi ní ọjọ́ orí ṣé èmi àti ẹṣẹ àjọjẹ ìdùnnú àbórí yẹn yìí. Ah! ìwọ tó dé lẹ́yìn mi Ah, ah, ah, o fẹ́ máa jà ẹ́ so wọ́n ń bá ewé oyè dúró ó yá lọ́lẹ̀. èmi fúnra mi ò ní fọwọ́ mi nù ẹ̀ ṣòro àwọn junior méjèèjì ni mo máa ní kọ́ bá ewé dúró. oníkó lọ́ọ́ lè sọ pé kó sin ọ̀kan lẹ̀ sórí ẹ̀ yìí ni. òun bá ìsọ̀rọ̀ ní kó sin kankan lẹ̀. ìwọ ni wọ́n bìlì pé ó fẹ́ digbákejì ọ̀gá àbí orí àwọn atajẹ́ sínú ẹ̀ ó sọ wá dẹni tí ò mọ̀ ṣe mọ́ so gbogbo nǹkan táwọn bá ti ṣe ọ̀gá máa wò pé ẹ mọṣẹ́ ẹ máa máa ṣeré ẹ máa ṣe kíní kan wàsíù nìkan láti kékeré wàsíù ló mọṣẹ́ wàsíù ló mọ gbogbo nǹkan ṣe àwọn àyẹ̀wò mọ kọ́kọ́ ṣe lójú ọ̀gá àbí nǹkan tí màá ṣe fún ẹ rèé torí tàwa fìyà jẹ tí ò bá tó màá rí ìyẹ mọ́ lẹ́nu yẹ̀ òní kò ní òní rí ẹ mọ́ o ti gbọ́. olú àti wọn pariwo tó gbogbo wàhálà ẹ náà gbà ẹ ó dópin lẹ́nu gbogbo pé gbogbo àwọn bóòtù àwọn tà tẹ́tẹ́lẹ̀ àwọn bóòtù àwọn náà àwọn àwọn tàlẹ́tọ̀ kan tà àwọn ṣe gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n fọwọ́ ga ọ̀gá ayé ní ipò ọmọ gidi ni ẹ tó wá ṣe yẹn wàá jìyà ilé ni wọn bí ya èrè. padà síbẹ̀ lọ dúró tó bá ti rí ọ̀gá tó ti mọ̀ sáré wá sọ fún mi. ọ̀gá tó lọ gbọ́dọ̀ lọ bìlọ́. ìrìn jáde ni òye ló bí ẹni ló fẹ́ kó wálẹ̀ wọ́n tó lè bẹ́ẹ̀ kọ́kọ́ gbogbo ọ̀hún bá fọ́ kínní wàá wò jẹ́ gbèsè fún gbèsè ni ẹ̀. ọ̀dẹ̀ yìí bá ń wà láàárọ̀ yìí o. ìhòòhò àìwé rẹ̀ má wojú mi mọ́mọ́ yín sọ̀rọ̀ ẹ̀ díjú kó máa wò. díjú àkìrì. Thank you. tí ì lọlé. mi ò lè lọlé bẹ́ẹ̀ yẹn mo gbóyè ṣe bẹ́ẹ̀ mo kà ṣe kí àwòkúta fún mi lábẹ́ wàásù ọ̀rọ̀ ọ̀dẹ́nà kí lè fi gbọ́ báyìí délé mo retí ẹni. ọ̀rọ̀ ilé àbáyé ṣe ẹni ṣé mo sọ fún ẹ pé mo lọ ṣiṣẹ́ níbi tí mo lọ ni mo ń sáré bọ̀ gan kí n lè lé ẹ mú kí n lè gbù kí wọ́n á bá ẹ sọ̀rọ̀ ni kò sówó lọ́wọ́ mi mi lọ ṣiṣẹ́. Ah, túnjí túnjí túnjí lọ lọ ṣiṣẹ́ ni mo rí ẹ̀ fifty kọ̀pọ̀ fifty kọ̀pọ̀ mo ò rí gbàǹbìtà lọ ṣé bá ṣe máa wò náà lélẹ̀ tá a máa gbégbá ayé kòsíkòsí ṣé bá ṣe máa wò lélẹ̀ a máa wò wá sí ìran tó ń dẹ̀ máa mẹ́ẹ̀kẹ́ tó ń rówó náà táwa ò rówó ṣé bá ṣe máa wò níní. wàláì ọ̀tọ̀ wàláì ọ̀rọ̀ ló sọ àbí àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa mọ́jọ́ arúgbó ṣọ́ọ̀bù máa mọ́ lọ lé àwọn aṣọ àkíyà lẹ́sìn kò sí ọkọ̀ mọ́kànlá sí ìbẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀ but dúgbò ẹ̀ lọ́sìn mo bí ẹlẹ́rìí kan wọ́n náà tún dá padà fún mi mo yẹn ń bọ̀ yẹn ìgbà tó ti fún mi lówó lọmọ tó ti make up mẹ́rin ni pé ah, ó yẹ kájọ jókòó kájọ ronú mo dẹ̀ ti conclude nǹkan tẹ̀mí máa ṣe so mo fẹ́ kó jẹ́ kó support èmi kájọ lọ ṣe ó mọ nǹkan tí mo sọ jẹ́ ká wá àwọn kankan bá wa bá wí. àbúrò òbúrò ṣé yẹ ló kàn sí káyọ̀ pa ọmọ tá a sọ wà nù àṣìwò kí ni géènì wa kí ló dà fún wa á nà á fi jùlẹ̀. Túndé ṣé kàn ṣe pé nǹkan ń ṣe ẹ ṣé mo ṣe máa pe ọmọ ìta kan wá bá mi bá wàásù wì ni ṣé mi fúnra mi ò lè dá wàásù mu ṣé mi lè dá mú ni nǹkan tí mo sọ kó nìyẹn òkú sẹ́nìkan ní àwọn èèyàn ti ń close o mọ̀ nǹkan tí mo sọ mo fẹ́ ká lọ bá babaláwo kán bá wa bá kí ló dé kí ló ṣe tó pariwo bẹ́ẹ̀ sí. àyẹ̀mí já ni babaláwo. ó fẹ́ tẹ̀kẹ̀ la jẹ́ ẹ. mọ àti ká pé wọ́n jẹ́ kí máa sọ ká lọ. ọ̀hún àjọyọ̀ àwọn la. àrọ̀ là àrọ̀ là náà wà òkè wà òkè jẹ́ kí n kúrò. ọ̀yà àgbà ẹ̀dá. àgbà wàásù ọmọ wọn ká tírèn ọmọ àná ká tírèn lọ́wọ́ àjọgbẹ̀ lálórí sí dámúlówó tó alọ́wọ́ ọgbẹ́ ọlọ́gọ́bù ìmọ̀ràn ọlọ́gọ́bù ìbámọ̀ràn ìbáfúnmilẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ìrọ̀mẹ́yẹ níṣobi sẹ́lẹ̀sùn olóyìn rẹ̀ fùfù lẹ̀lẹ̀ níṣojú ọ̀run rọ̀bìrọ̀bì ọ̀rọ̀ yìí gbọ́gbọ́n olùyígbèrò adínábẹ́ni tó lọ sẹ́jọ́ tí o bọ̀ yóò sì dínábẹ́ni tó lọ sọ́run tí o wálé mọ́ ẹlẹ́ẹ̀tì rò dáadáa. àti rò àti rò káyì jàre ẹni náà ṣe bí ọ̀rọ̀ ẹ̀rọ kí n kẹsẹ̀ bọ́ mi kó tún máa kí pé ọ̀rọ̀ ẹ̀sà ẹ̀sà àti rò àti rò. ẹ ti porúkọ rẹ̀. Wàsíù lórúkọ Wàsíù. irú ìjìyàwó lẹ fẹ́ kí a fi jẹ́. ẹ̀sà ẹ̀sà afẹ́kẹ́ bá wa pa ni àjọyọ̀ sọ́lá ti lè bá wa padà àti jùlọ. tó Wàsíù o òkè sí èrìbìtì torí sójó ọ̀tá sí èrìbìtì délé ayé ṣe bìtì gbẹ́dùn ní ọ̀run àbàtà gbàrẹ́gbẹ́gì oko yèrèpè gbàrẹ́gbẹ́gì ọ̀nà ìran àgbàrá lọ́lọ́dẹ kò kára lé wọ́n nílé bọ́ nílọ onílọ́gẹ́lú ọ̀pọ̀lọpọ̀ ní tí kù bí òjò a kì í gorí obì ká pè ọ́ àwọn tí wá gorí obì báyìí a ti pè ọ́ báyìí torí pé tọ́pọ̀ pọ̀ kún pọ́pọ́ ìran àlàyé ní dẹ́hùn wàásù wò ó eléyìí làkọ́pẹ́ rẹ o àrídẹ́gbẹ́ àwọn ilé ẹlẹ́rẹ́ ní ọ̀gbẹ́jì bá wọ jẹ́rò kúkú mi kú àwọn olókùn kúkú mi kú àwọn ọlọ́sà ọlọ́run mi ládàá nígbà táwọn ọ̀tá pàbó yíká olóríwó yà àyàgọ́ àyàtọ́ àyàjẹ́ àyàmú ọ̀rọ̀ yẹmúyẹmú ifá ti dòrò báyìí o yóò bí ọ lọ́sọ̀rùn alákejì wá sí wọ́. ṣé ti rí pé ẹ̀kejìlá pé yìí kò dáhùn ó dàbí pé orí rẹ le. ẹ sà ẹ sà ẹ sà ẹ fìbínú pé ó máa dá ẹ fìbínú pé pẹ̀lú gbogbo òun ẹ pé ó máa dá yín lóhùn. tí bá ti fìbínú pé báyìí tí ò bá ti dáhùn ní tó yẹ kó ṣẹlẹ̀ sí ẹ̀yin ni ṣẹlẹ̀ sí o. ẹ ẹ bàbá ẹ ò dàn ẹ ò dàn má ti pè má ti pè so n tẹ̀ sọ́ sí ni pé ẹ bá pè é sí tí ò bá ti dáhùn àwọn àlàmà. bẹ́ẹ̀ ni pé inú bíbí ní sobìnrin ogun ẹ̀dọ̀ funfun ní sobìnrin òdùà orí ẹ̀dí àdúrà pẹ̀lẹ́ ẹ̀yìn ẹ̀kú. rẹ kú o tí mi start káṣí kan mi. ẹ̀mí náà ló bá ti farabalẹ̀ máa ṣe bí ọkùnrin rẹ ẹ̀sán a fẹ́ kó ṣẹlẹ̀ sí ni pé kó kó kú kó kú lọ́nà fún wa tó disturb ọ ṣe nǹkan tẹ̀ sọ́n sí ni pé tí o bá ti àwọn ọ̀tá wa ló máa kú àbí. bẹ́ẹ̀ ni ẹ̀yin kẹ́kẹ́ ní ìṣẹ̀lẹ̀ sí. ẹ má pè wọn ẹ má pè wọn ẹ fẹ́lẹ̀. ẹ bẹ́ kí gbé má ẹ má pè wọn ẹ fẹ́lẹ̀ ẹ fẹ́lẹ̀ àṣẹ. ìmọ̀ràn tẹ́mi wà fún yín rèé pe orí rẹ̀ le ẹ wá fìjà kalẹ̀ fáwọn olùmọ̀lẹ̀ kan jà o ẹ má kú omi bíi tán kẹ́tù ń gbàgbọ́ lọ o tẹ́ ẹ bá dán wò yóò lágbára díẹ̀ o ẹ ti gbọ́ bẹ́ẹ̀ dáhùn. ti wa ìwọ náà rẹ̀ ń sọ báyìí ẹ fún wa lówó wa ká máa lọ jàre ẹ sábà wá ṣiṣẹ́ mọ́ ẹ̀yin fúnra yín dẹ̀ mọ̀ pé ọmọ ẹ̀kọ́ṣẹ́ ni wá ẹ kó fún wa ká máa lọ. owó wọ́n tún gbowó lọ́wọ́ yín ni ẹ mọ̀ pé kí pèsè gbogbo gbogbo tá a pèsè ká tó dọ́dọ̀ àwọn rúmọlẹ̀ àwọn rúmọlẹ̀ ó tún béèrè owó lọ́wọ́ mi. Baba ẹ fi pèsè lẹ. ṣé ayélujára ìpèsè wọn gbà ánà. wọn àgbà pèsè mọ. ẹ ẹ bá wa ṣe kọ́kọ́ mọ́ ẹ fún wa lówó ká máa lọ. ẹni sùn kékeré. èpè ní pẹlẹpẹ o. má dànù dànù. kí lè rú wọn kára yìí ládùúgbò tẹ́tí mo sì lẹ́mọ̀ pé irú pẹ̀lú òkú kí lè fi dúpẹ́ èmi ẹtí gbogbo ẹtí gbogbo sọ̀rọ̀ gbogbo wájú gbogbo lẹ́yìn oníbàjẹ́ pèlèjà ti bẹ níjà láì fọkàn ni èmi rí aláwọ̀ tó tó alára bíi dígí èmi ará ìgbà kan mọ̀ ọ̀pọ̀lọ́ nínú nǹkan mi gbọ́dọ̀ nǹkan tuntun nínú bàbá onígbà fún ipa ni àjàkórógbó jẹ́ kó rí mi jà fún mi apárí obì àjàkóbì jẹ́ kó orí mi jà fún mi ṣàánú fún mi rúmọlẹ. wá sí i sí i wá sí i má jẹ kó yára rẹ wá sí i. ìdílé mi ti máa ń ṣayé mi jẹjẹ lélẹ̀ yìí ó dẹ̀ wù mí kí èmi fúnra mi sọ pé kí wọn náà ṣayé mi bí Wàsíù kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu dá sí mi lọ́rùn màá sanwó ẹ̀. ẹ wo èmi ò mú nǹkan kan o n ò mú nǹkan kan o àti pé mi ò mọ nǹkan tẹ pè mí wá bìbà wá fún sìn ah ká tó sọ̀rọ̀ ká tó bí sí yìí ẹ má ti máa pa àwọn tí ò tó yàn ń diṣẹ́ yìí kán máa nà yẹn. Wàsíù Wàsíù ìwọ kọ́ ló gbéra ẹ wá bí èmi lèmi pè ẹ wá síbí pọ́sibù fún mi láti máa wá fìyà jẹ kò sẹ́nì kankan tó fẹ́ bá ẹ wí ń bí kò sẹ́nì bọ́ọ̀dì tán bíire tó máa fọwọ́ kàn kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu Wàsíù. Ah, a ní mi ò mú kankan sẹ́wù sóhun bá máa sọ jàre. èmi ló ṣe ń bí èmi tó bá jẹ́ pé bó ṣe fẹ́ nìyẹn ó simple Wàsíù jọ torí Ọlọ́run àwọn kọ̀ọ̀kan wà tí ò yẹ tí mo fẹ́ fi yí ẹ lẹ́nu sórí níbi iṣẹ́ wa yẹn níbi iṣẹ́ wa ní ọgbà mẹkáníìkì wa èmi nìkan èmi nìkan ni mo kọ́kọ́ dé kò sẹ́ni bọ́dì tájọ wà níbi iṣẹ́ tó senior mi ọ̀gá fúnra wọn ọjọ́ díẹ̀ náà fi náà gbà lọ́wọ́ mi tán fi senior mi mo mọṣẹ́ jù wọn lọ́bọ̀ Ọlọ́run ló ń pálùbáríkà. mo mọ torí ẹ náà mo ṣe máa ń jíṣẹ́ fún yín dáadáa tí wàá rí mo fẹ́ kó máa rí gbogbo wọn àti tó dé o àtàwọn ọmọ kéékèèké ẹ̀yìn ẹ mo fẹ́ kó máa rí gbogbo wọn bí àwọn àbúrò ẹ tábùrò èèyàn bá ṣẹ̀yìn ọmọ kó máa bá wọn wí nìwọ kọ́ ló máa bá wọn wí mi ni mo máa bẹ bá wọn wí tí wàá rí fi tàwọn yẹn lẹ̀ èmi fúnra mi ni mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ́ ẹ̀ṣẹ̀ tí mo wá ṣẹ̀ mo fẹ́ kó dáríjì mi pátápátá gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ láyé yìí dáríjì èmi lèmi ń sọ mi ń sọ táwọn yòókù tí wọn kí mi lèmi ń bẹ̀yìn sí dáríjì mi torí Ọlọ́run wá sí ìjọ. ẹ ò ṣẹ̀ mí o Wàsíù Wàsíù inú ló ṣì ń bí ẹ tó fi ń sọ èmi àti ẹ mọ̀ pé mo ṣẹ́ gbogbo àwọn ọ̀nà tó máa ń nà àwọn ọkọ ìjà tá a máa fi ń jẹ lọ́nà tí ó tọ́ yẹn a ní kó má dáríjì àwọn dáríjì èmi èmi lèmi sọ dáríjì mi. ẹ ti ẹ̀ṣẹ̀ mi rárá torí mi ò kà kán ṣe àyànmọ́ lásán lèmi kà kún. àyànmọ́ kọ́ àyànmọ́ kọ́ náà pè yẹn àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì nírú àwọn ẹ̀ṣẹ̀ yẹn bọ̀ torí ẹ̀ ni mo ṣe ń bẹ̀ jọ torí Ọlọ́run dáríjì mi. ó dáa tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn èmi mọ̀ pé ẹ̀ṣẹ̀ mi ṣùgbọ́n tẹ bá rí nínú ara yín ni pé ẹ̀ṣẹ̀ mi mo ti dáríjì yín. wàásù o dáríjì mi gbà gbà o ní ṣánkú lágbára lọ́wọ́ ọlọ́run kó máa jèrè gbogbo iṣẹ́ ẹ̀ wá rí fún nǹkan tó ṣe má rí mi bíi sínú ọmọ má rí mi bíi sínú ọtún jí wúrowúro kan má rí mi bíi bàbá ẹ ó mọ̀ pé mi tó ẹ bí mo mọ̀ bọ kó má rí mi bíi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó dà wá lè fírí mọ mi èmi náà ti ń rí ẹ ń sìn bí àbúrò mi ṣó ti gbọ́ fún nǹkan tó ṣe yìí fún nǹkan tó ṣe yìí fún nǹkan tó ṣe yìí tó bá fẹ́ kí n gbà mo ti dáríjì mi gangan kọ orin kò kí mi. ẹni kí n kọrin. kọrin wá sí ìdá. Ah, ẹ má yẹ kí n kọrin o tó kẹ́ mọ̀ pé kan tí mo láìkì jù nìyẹn tí máa bẹ̀rẹ̀ sí máa kọrin sílẹ̀ tí máa máa nà òkè. wàásù mi lè nà ẹ́ mi lè fọwọ́ mi kàn ẹ́ kọrin fún mi. òdà tó bá jẹ bẹ́ẹ̀. Sini Ọ̀túnjí mo lé mi ọmọ alájà nílò lówó orí. má lo ìwọ ọmọ alájà nílò sí ni ọtúnjì lo olówó orí olówó orí. ó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀. sí ni ọtúnjì lo olówó orí lo olówó orí orin ibi tó bá dàrí orin sí ló máa yí sí ibi tó bá yà sí orin àyàbá sí bẹ́ẹ̀ ni ibi tó bá ti wá kúrò lórí máa ṣàfẹ́kù sí sínú ọtúnjì àbẹ́ẹ̀rí pé mi ọmọ alájà ní gángan la pàṣẹ orin èmi ọmọ alájà ní gángan la pàṣẹ orin yáyá gángan la pàṣẹ orin. alájà ní gángan la pàṣẹ orin. ẹ máa jó ẹ máa jó máa jó lọ mú ẹ̀yìn rẹ. wo fóònù tó kọ ẹ wá sí. fún nǹkan tó ṣe òun láti mú nǹkan sọ nǹkan tó fẹ́ mu kí ni nǹkan tó fẹ́ mu kí n sọ pé kàn kó wá fún ẹ. fún kí ni kàn fún ẹ. máa sọ fún yín mi máa fẹ́ máa hàn kí ni mi máa fẹ́ mú. Ah, má sọ yẹn má sọ yẹn má gbé yẹn wá òun láti mú kàn. ẹ ẹ barman ẹ bá mi kó àwọn soft drink ẹ kó wá ẹ kó wá ẹ kó wá ẹ má mú ẹ má mú ẹ kó ẹ kàn kó nǹkan fún ẹ kó mú nǹkan. àjẹdíjẹdí nìyẹn. àwọn ah, ah, olùkọ́ kí bàbá mi ojú èdè ìjẹ lójó mi ojú èdè ìjẹ lójó mi ojú èdè ojú èdè báyìí kí màmá mi ojú èdè ojú èdè lójó mi ti wá ojú iṣẹ́ mẹ́kọ̀ọ́ rán mi òjèǹjẹ òjèǹjẹ òjèǹjẹ. ilé nǹkan ṣùkú mẹkáníìkì nílé ló fẹ́ fà wá ẹ̀rọ afọmọlọmọlọ tó máa ṣe. yàtọ̀ sí pé ó jẹ́ mẹkáníìkì mo believe pé àwọn tá à ń produce ní studio gan wọn voice jù wọn lọ and mo believe pé tá a bá lè amend voice ẹ̀ ní studio tàbí sórí àwọn kéèkì kan ó máa wà ó kéèkì kan actually nígbà àwọn orin tó kọ tó ń kọ ìlú àwọn ènìyàn máa sábà kọ́ máa fẹ́ rà sí díẹ̀ díẹ̀. oje oje kúrò ní ìlú wa oje ìlú ìlú ti wá. ṣé orí ọjẹ́jẹ́ wèrè wo ló ń lọ látẹ̀ òun ṣiṣẹ́ látẹ̀kọ́ ló bẹ̀rẹ̀ sí ní kọrin orí burúkú ló kọrin orí òṣì ta ló bẹ̀ lórí kan orin ló wá kọ́ bí ni. mo ti ń ṣe gbogbo bọ́dẹ̀ ṣe ni kì í ṣe sí náà mò ń ṣe. o ṣe látẹ̀kọ́ lórí wèrè tó ń kọ́ bẹ́ẹ̀. ó ṣiṣẹ́ náà ó ṣiṣẹ́ yẹn náà ẹ má bínú jàre nǹkan tó yẹ kó fi ìṣẹ́jú márùn-ún sí i ẹ wò ó lè sọ di one hour torí orin orí burúkú tó ń kọ ẹ èmi ò mẹ́ni tó rẹ lórin kọ. ẹ jọ ọkùn ẹ má bínú ṣé ọmọ Ògbómọ̀ṣọ́ ni àbí ọmọ Ghana. rírọ ẹrọ ọmọ Ọ̀yọ́ state lèmi ẹ Ọ̀yọ́ state. no àbẹ́ṣe àti ẹmọ ẹ burú lójú mi ṣe pé bàbá ẹ̀dá máa ń wọ̀ nínú fíìmù ṣé wọ́n máa ń burú nínú fíìmù o mo á rò pé. ẹ rọjà rè òun ló jẹ́ kí n máa ranjú kí n máa fẹ̀ fún bẹ́ẹ̀ yẹn kí orí orí nǹkan tó dálẹ̀ orí ẹ̀ tó burú yẹn wọ́n máa tó lọ. ọ̀gá mẹ́kò jọ má bínú olórin ìwọ ni. irọ́ o èmi ò kan rírì. <laughs> pẹ̀lú ohun tó dá géré bí àwòkọ́ báyìí. bẹ́ẹ̀ ni ṣẹ́rí tí a bá yọ ọwọ́ pé mo gbọ́n nù tán pé bàbá tó bí mi lọ́mọ olórin ni mi bá sọ fún yín kí mi ò tiẹ̀ mọ̀ nǹkan kan pa ọ́ntẹ́ ǹsọ̀ yàrá. ó dàbí kó ti ń yé wa bọ̀ díẹ̀ díẹ̀ tì yẹn á jẹ́ pé ilé ló bọ́lá nìyẹn torí àwa ọ̀gá yín mọ̀ Um, àwa ní studio ta máa ń produce àwọn olórin lóríṣiríṣi a máa ń náwó lé wọn lórí kò yẹn sìn. as in nǹkan tó gàn try láti sọ ni pé àbáyé wa i represent nicely films and records yeah. and taba gbé voice ẹ̀ yìí sí studio ta blend ẹ̀ sí àwọn levels kọ̀ọ̀kan irinṣẹ́ tó máa like láti ṣe ló máa gbàgbé mechanic ìlú a máa kìtẹ̀ up then a máa furnish apartment fún ẹ tó yẹ kó máa like it because ọ̀pọ̀lọpọ̀ òkè máa ń mọ̀ pé àwọn ní talent tó ti ẹ̀ sìn ẹlòmíín ni kò mọ̀ wúlò ẹ̀ but àwọn èèyàn kan máa wà tó máa wò wọ́n tó pé àwọn náà máa mọ bó ṣe máa ba gbé kinní yẹn jáde kò yẹ sìn um, má fòyà o àwọn tó máa pákéjẹ wa. kò sí bẹ̀rù mbẹ́ kò sí bẹ̀rù mbẹ́. ẹ ẹ ẹ má jẹ́ ntàn yìí iṣẹ́ rí gbogbo tẹ́ ń sọ yẹn mi ṣé ẹ máa start mọ́tò yìí torí ó dàbẹ̀ ní pé mo ti ṣetán pẹ̀lú ẹ̀. ẹ ó wà ó wà ókè. ọmọ àwọn nǹkan tí mo rò pé bóyá ó ti ẹ̀ máa pẹ́ pẹ́pẹ́pẹ́ àlùbáríkà ọmọlé yẹ kó máa pè é. kódà ọ̀gá ó mọ iṣẹ́ ẹ̀dẹ̀ o ó kọ́ mẹ́kò tún kọ́ nǹkan mi. in fact o try o kọ iṣẹ́ ló ti yá yá yá yá yá èló ni owó wa. ẹ eh, senior Túnjí senior Túnjí. ẹ̀rẹ́ sọ wípé ọ̀yọ́ lẹ ti wá ó ti ṣe tán ó ti ṣe tán. everything ta ni kò ṣe gan ló ṣe then everything wà òkè máa hàn tẹ. ó ṣiṣẹ́ wa dáadáa ó kàn fẹ́ pè yín wípé èlò lówó wa nǹkan tó ń torí ẹ̀ pè yín nìyẹn. ẹ má bínú jàre mímọ pé ti ṣe tán mo rò pé ó ṣì ń kọrin òṣì yẹn ni. bákínídé jọ kọjá kó máa lọ. èlò lówó wa. kí ni nǹkan tó bá wọn ṣe. kọ́ ìlú yẹn ni òun ni mo bá wọn ká padà. kọ́sítọ́mù ọ̀gá jẹ́ nìyẹn mi gbọ́dọ̀ gbowó tó pọ̀ lọ́wọ́ yín ẹ wo ẹ fún ní two thousand ẹ fún two thousand. wíwá sí kí ṣe pé ta táyà mọ́tò fún wa. <laughs> ọmọ ẹ ṣe wàhálà gan lórí mọ́tò ó ṣe wàhálà gan ẹ rí látẹ̀kọ́ mọ́ para mọ́. wọ́n bá mi fún wọn five hundred naira. ọ̀gá ní owó iṣẹ́ yín ni. five hundred. ẹ eh. a bá mi wá nǹkan kan fún òun. <laughs> ó mú yín kan náà ọmọ tó dáa ni. Eh, wàásù. irọ́ irọ́ gba gba gba ọ̀gáníkì fún ẹ. ló ṣe é. Ah, ah, wàásù gba. àti kìí ṣe pé o tọwọ́ alápò. gba gba lọ́rùn àwọn náà fẹ́ fún gba. ọ̀gáníkì fún ẹ. ọjọ́ o tẹ́gẹ̀. ẹ ṣe ẹ bá mi kí ọ̀gáníkì tó bá dé wọ́n tẹ̀ wá tọ́jú bọ́ọ̀ dáadáa ìgbà ọ̀gbọ́n mi o. wàásù lórúkọ mi o wàásù ló ṣe é. kẹ́ ẹ má bèrè mi tẹ́ bá wà o wàásù ni o. mo ṣe mo kákọ́ ìdílé mi pásítọ̀ èyí náà rí morí pẹ́sẹ̀ ìrọ̀lẹ́ rẹ̀ níwà òkú wọ́n máa sọ ẹ́ńjìn kan nípa sí padà sí tí mọ́tò yẹn ti kúrò sí. bẹ́ẹ̀ Wàsíù Wàsíù èló ni àwọn tó lọ ń sìnkú fún. mi ò mọ iye. Wàsíù ṣe ya wèrè ni ṣé owó tó kó sápò lójú mi ló ń ṣe báyìí ló sọ fún mi pé ò mọ iye Wàsíù kó jáde tó kó sápò àpò ọ̀tún àpò ọ̀tún ló kó sí. mo ṣe ìrántí ni. èló mélòó lówó tó wà lọ́wọ́ ẹ̀. Wàsíù one thousand naira náà kó fún ẹ wọ́n á fún mi ní five hundred naira fún owóṣẹ́ tó ṣe Wàsíù ìṣòro kó ti ń parọ́ ẹni tó bá parọ́ máa jalè ó ti already bá wọn sọ̀rọ̀ price ń bí ó ti bá wọn sọ̀rọ̀ price ń bí pé one five ló wá ló fẹ́ gbà. ẹ̀sìn ni ọtún jí ní tilẹ̀ ń tọ́ lọ́wọ́ mi ò bá wọn sọ̀rọ̀ price o bọ́yì béèrè lọ́wọ́ mi mo ní bí kò yẹ kí n pè é mo dẹ̀ pè é kan náà. àṣekúnlẹ̀ síbẹ̀ yẹn kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ sílẹ̀ orí ẹ̀ burúkú. ṣé ẹ mọ̀ pé ẹ ti ṣèlérí fún mi pé ẹni máa ṣe báyìí sí mi. wọ́n sì kàn fẹ́ máa gbá mi ni ọlọ́run fẹ́ máa gbá mi òótọ́ ni mo sọ fún ẹ òótọ́ ni mo sọ bọ̀ má máa parọ́ má máa parọ́ má bínú má bínú pé mi tẹ ọkọ̀ pariwo mọ́ owó ìgbà ẹ ṣe five hundred ti ẹ nìyẹn tọ̀dọ̀ mi lélẹ̀ ní ìrírá o má rí bí ẹni pé mo yàn jẹ́ eléyìí owó ọ̀gá owó ọ̀gá ni o so jẹ́ ká lọ ṣiṣẹ́ ká lọ ṣiṣẹ́. Eh, eh, eh, ẹ ẹ ẹ sinetun jẹ ẹ tiẹ̀ máa gbọ́ àwọn ọ̀gbẹ́ni yẹn lọ́ba ní èmi o mo lóhùn o pẹ̀lú pé òun mi ṣe rí jágbàjàgbà yìí o ẹ mọ tó fọ́ọ̀nì àwọn agbé mi lọ sí kinní kan o studio kan o agbé máìkì sí mi wọ́n ní ṣe mo já kéde ni kí ni mo fẹ́ máa kọ́ kiri ilẹ̀. ṣé olórin làwọn ni. Ah, mi ò mọ wọn láwọn kinní kan rẹkọd. Ah, àṣìw ṣé ká máa pààrọ̀ olóhùn orin irọ́ lóhùn orin mi lè parọ́ fún ẹ. ẹ̀yin náà dé ẹ bẹ̀rẹ̀ kẹ́ ẹ máa tàn yín. mi tàn ẹ wà sí o sórí bákan làwọn pàṣẹ nǹkan kan yẹn ṣe ṣe tán fi jẹ́ èèyàn sórí ibìkan ni wọ́n náà ti máa bẹ̀rẹ̀ èyí tá à ń ṣe akàn ń ara wa ni mo lè ṣe mánéjà lẹ́yìn ẹ ó pè mí kí n ṣe mánéjà lẹ́yìn wá sí o lọ máa kọrin. ìyẹn tún ṣé a sì máa parí mọ́tò yẹn. lọ́wọ́ gbogbo àmàṣọ ẹ̀ńjìn lòun láti rí ìkẹjọ́ ọ̀hún ó wà ń dẹ̀mí jẹ́rìí lọ́pàá ibẹ̀ náà ni mo wà báyìí mechanic place ó kọ̀ mọ́ tó jáde sí láìsí. báwa ni trip ẹ̀ ìgbà ọlẹ́ máa lé wa. bóyá kẹtó délẹ̀ máa send document yẹn tàbí kó jẹ́ kẹ máa kó báwa lẹ́yìn fẹ́. ẹ ṣáà make sure pé post to like peter dey piano àti mixer ló jẹ́ tuntun ló jẹ́ new version. torí voice ẹ̀ náà ni ìlú èèyàn báyìí ní láti gbé sí ìlú wa. ẹnu ẹ̀ máa ń dìbò ẹ̀kẹ́ máa ń dìbò ẹ̀kẹ́ ṣe tó lọ́kọ̀ọ́ ọ̀rọ̀ àwọn gbọ́dọ̀ sí débí wa. ẹ kí ni nǹkan tẹ ní ó ń ṣe mọ́tò yẹn gangan náà kí n lè mọ̀rú àwọn irinṣẹ́ tí mo fẹ́ kí lẹ́yìn. no as in four feet àyàn lásán ni bóyá mechanical fault àbí rewire fault mo tẹ̀ really understand bó ṣe àwọn pé tí bá ti start ẹ̀ báyìí wọ́n máa ń fún mi ní lérò kan. tó bá jẹ́ di four feet àyàn àwọn irinṣẹ́ tí mo kó yìí náà máa. no máa rí ẹni máa rí ẹni tí wọ́n bá ti débẹ̀ wọ́n mọ́ṣẹ́ ju gbogbo yẹn lọ. bẹ́ẹ̀ ní káwá ṣe mọ́tò kí wọ́n wọlé tẹ̀ jáde tẹ̀ bí kò kí síwájú olúwa àfọwọ́ àwọn iṣẹ́ jàǹdàgbàǹdà. ala àwọn iṣẹ́ máa gọ́. Ah, àwọn náà wọ́n wọlé ní ìsìn àwọn ni mo wá bá ṣe mọ́tò wọn àbòsí bọ́ ṣe wọlé láìpẹ́ bí akẹ́jọ́ kò dé wọn. ṣebí eh, five hundred thousand. mi ò gbọdọ̀ jẹ́ problem iṣẹ́ tèmi ni máa hundred. pẹ̀lú furnished apartment ó ti okay for, for now. <laughs> Eh, bá a sọ̀rọ̀ nígbà yẹn. ọ̀gá. ọ̀gá. hello hello sir. yes sir ẹ kújọ́ sir ẹ mo dẹ̀ wá wá nọ́mbà yìí títí títí tí mo ò rí ah, ah, ah, ẹ ṣe ọjọ́ ẹ ṣe ọjọ́ sá ẹni àbí èmi ni wọ́n sọ lẹ́ẹ̀kan pé ẹni five hundred thousand àti ilé kí nǹkan kan rí lásán ẹ ẹ ẹ sà ìjọ wa ni a máa wọ stúdíò yẹn ṣé èyí ni la máa kọ́. Hello, sir. I'm already my handle everything. Uh, all right, can take it. Okay. Um, our studio ló sọ báyìí. A gbọ́dọ̀ kó banjo for now. then come, mọ nǹkan tó nílẹ̀ fún wa. Ó oh, yẹ then after that máa gbé our studio then every arrangement ó máa wà With lawyer backup ni kò say anything kò sí pé wọ́n fẹ́ flop ó ti So to bá ti ṣe tán sí jayé tán ó dùn mí gan pé coke kọ́ fún ẹrẹ́dùn ẹni bọ̀ má ọ̀rẹ́ máa ní kí dírẹ́bà lọ drop ẹ̀ kó tẹ̀kẹ̀. manager. ń kí yín náà ṣe ẹ̀rí mi látàárọ̀ ni. Hector báwo ni long time ó ti pẹ́. ó yà mí lẹ́nu ẹ jọ ṣé àmà dà. ṣé àmà báwo ó ṣe àwọn pè ṣé àmà ọ̀sẹ̀ àná. akọrin ọba ò sọ bẹ́ẹ̀ fún mi náà akọrin ọba ló ní kí n wá sí bíbá ilé ni nípa ọ̀rọ̀ stúdíò tó ń bá ṣé sọ àlege wọn ní màá gba twenty thousand tá a fẹ́ fi ṣe rìhásà. ọ̀gá akọrin ọba àbá akọrin ìjòyè ṣáàmà ọ̀rẹ́ mi sílẹ̀ then tẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa studio ọdún studio tó bá ti dé ẹ máa rí ra kó tẹ̀kẹ̀ wàásù máníjà máníjà ó ga ọ. wọ́n ṣì máa dá yín lóyún. mẹ́kò orin. Ah. ṣẹ́rí ìyàwó mi ò lè níbi but mo kàn fún pé tí àwọn bá ti ní ìdùnnú náà ó yẹ ká ríra ká lè sọ̀rọ̀ tó wọ́ nítorí máa gbádùn performance mi lápá ẹ̀kọ́ wò. especially last show tá a lọ yẹn ní um, amusement park àmọ́ really enjoy performance yẹn gan bó <laughs> tilẹ̀ jẹ́ pé èmi mo fẹ́ gba ti eré fújì yìí because back then in the states uh, eh, pop làwọn máa <laughs> but eh, ìyàwó mi lóyún nídìí so mo dẹ̀ fún pé eh, òun ló máa lè sọ much nípa ẹ̀ my dear <laughs> talk to you now. Hey, actually ó ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ó kàn wá ẹ̀mí ni ẹ̀yìn ìbẹ̀rẹ̀ wà á sí i èmi ni mo fẹ́ ṣe birthday so wọ́n á fẹ́ kí wọ́n kọrin fún mi on the seventeen dem fẹ́ ṣe birthday yẹn seventeen. seventeen november. ọ̀sẹ̀ méjì sígbà tá a wà yín nìyẹn. Ah! ṣé mi ò ti gbèrè báyìí ṣá ah, ah, ó jọ pé sunday ni seventeen yẹn bọ́ sí. <laughs> sunday. saturday ni mo ní ṣù. ìyẹn náà fine nítorí ẹ̀rọ tí fẹ́ bá mi tẹ́lẹ̀ ìgbà lọ́wọ́ pé iye fẹ́ níṣẹ́ bọ́n nítorí sáwọ́ tilẹ̀ níṣẹ́ yẹn ìyẹn máa wà wá báyìí tí wọ́n máa lè play fún wa tá a bá sọ̀rọ̀ nípa bílò nǹkan. Ah, bàbá mi ò ní tàn yín o mo kó yín jẹ gan o iṣẹ́ òjò yẹn ta ti pàdé ẹ̀rù ẹ̀ náwó fún mi lẹ́ẹ̀kan tó rẹ̀ mí lẹ́nu ṣe ẹni tì lásán mi yóò wà kò yẹ kí n lè mọ nǹkan tí mo fẹ́ sọ ṣùgbọ́n nǹkan tí mo kàn ti ẹ̀ ń wò ó sì ni pé ah, tí má lè bá mánéjà mi sọ̀rọ̀. Mr. Wasi àti mánéjà àti gbogbo fúnra ẹ̀ èyí gidi gidi sanwó yé ni tábà wá sọ̀rọ̀ nípa let's say two hundred thousand naira nǹkan. two hundred thousand ah bàbá àgbàlagbà. yìí náà mo lè fi jẹun ṣètò. no problem. ẹ̀sà. tó yẹ tán lọ. ẹ má disappoint wa. kò sí ah disappoint kò sí. Hmm, ẹ ṣùgbọ́n <laughs> ẹ wò máa ṣètẹ̀ gan ṣe gbọ́ ẹ ṣùgbọ́n thank you very much. <laughs> Eh, ṣé eré ọ̀sán ni. Eh, eré ọ̀sán ni mo wí pé ká bẹ̀rẹ̀ ní ọ̀sán yẹn ká parí ní twelve àbí kí ni o. táwọn ẹ bá máa dúró mo lè kọrin mọ́jú o. Eh, <laughs> ẹ ẹ serious adìẹ ẹ ṣe gan so mr wasil kò ní bàjẹ́ rábà a máa expect níjọ yẹn so àwọn àyẹ̀sí tí wọ́n máa fún yín nígbà yẹn wọ́n tó wá fún yín ní dọ́pù ẹ̀. kò ní oúnjẹ bí ewúrẹ́ ní túká síbẹ̀ òun kábà. àjèjì òye wà bí ọba yìí. ìjọba ìjáyé frayo ó yà bá wọn. ìrànlọ́wọ́ kan ni mo fẹ́ kẹ́ ṣe fún mi o bọ̀bọ̀ kan wàásù àbí kí ló ti ń pe ẹ̀ ọmọ mẹkáníìkì kan bá ẹ ṣá ó ní babaláyé kan tí mo máa ń ṣiṣẹ́ fún tí mo máa ń ṣiṣẹ́ fún tó máa ń gbéṣẹ́ fún mi bí bọ́bọ́ ṣe lọ bá bàbá yẹn nìyẹn bó ṣe lọ parí iṣẹ́ mi lọ́dọ̀ bàbá yẹn kí bàbá yẹn gbọ́dọ̀ fún mi iṣẹ́ ṣe mọ́ nìyẹn bàbá yẹn dẹ̀ gbà láti máa gbéṣẹ́ fóun láti pè mí tì ẹ̀yin náà níyẹn mọ bí mo máa ń ṣe fún yín tẹ́ bá ti wá ságbó mi tó bá sé mi kò sẹ́yìn tó bá dẹ̀ sẹ́yìn náà kò sé mi náà bọ̀bọ́ yìí gbogbo ẹ̀sùn kankan àti àwọn ó wọlé síbi ó wọlé sọ̀hún tí mo máa ń rí gbà lọ́wọ́ tẹ́tẹ́lẹ̀ wọ́n tún blọ̀ gbogbo ẹ̀ náà mo fẹ́ kẹ́ ṣe ìrànlọ́wọ́ fún mi lórí bọ̀bọ́ yẹn o kílẹ̀ lè ṣe fún mi mo bẹ̀ yín ni o. Ah, akọrin ọba ó dá ọmọ tó mi gan o. ọwọ́ ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ òun a ò lè dojú ẹ̀ tó yẹ sí lórí tábà ṣe lọ tábà bọ̀ ọ̀dọ̀ ẹ̀ náà máa fàbọ̀ sí tó yẹ sí o kí ló fẹ́ hàpù gangan. wà ọmọ wèrè wo nìyẹn náà tó kọ̀ọ̀lẹ́ máa jáàǹtì tí wọ́n á ń gbòòrò sọmọ ẹ mọ̀ pé ọwọ́ ọba orin náà fi máa wá ń gbòòrò àdẹ̀ fi mọ ọba orin ni túmọ̀ ẹ tó fún wa ló tọkọ̀ fi mọ bó ṣe lọ ń gbòòrò tó fi dá wa mọ̀ ẹ wá lórí ọ̀rọ̀ ọmọ yẹn ó dá pàmàpà máfà bá máa ṣiṣẹ́ tán dẹ̀ ni o aláìmọ bóyá lọ ni pé làbí hundred kàlà rẹ̀ máa gba hundred thousand tí ó di rárá. hundred thousand. ẹ wo ṣáàmà apá àgbàlagbà òye èmi ò tí ń pé hundred thousand èmi tí ń kó pọ̀ jù o kó pọ̀ jù náà ṣáàmà ẹ̀yin náà ìwéjọ́ òun àwọn promoter ìjọ wọn ti gbéṣẹ́ fún yín last ọjọ́ òun láti lọ ságbogbo ẹ̀yìn ẹ̀yin tó sọ pé àwọn èèyàn wọn máa ń danṣẹ́ agbọ̀n lágbo yín ẹ wo èmi ò tí ń pọ̀ hundred thousand yẹn pọ̀ jù o ẹ jẹ́ ká fún wọn o. Ah, ó dáa hundred thousand máa fún yín tí màá tẹ̀lé san lódìndí màá san á fún yín tẹ bá wá sá gbomi tẹ wá sá gbomi a máa ṣe. dábàdà ebi ní alukura ni owó wa rẹ ni agbẹ e wa o. ẹ̀yin tèmi ẹ gbà bẹ́ẹ̀ hundred thousand yẹn màá fún yín màá fún yín nílàjì tí màá fún yín nílàjì tẹ bá ti wá sá gbo màá máa ṣe kí ni màá máa san díẹ̀ díẹ̀ màá dẹ san tán àjọwọlẹ àjọlẹpọ ni. ẹ ẹ jẹ́ ká ṣe é sìn ṣe ká bẹ́ẹ̀ ah no no lele ẹ máa lọ level yẹn ara mo fẹ́ kó yé yín nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe fún mi ni pé tẹ bá ti mú bọ̀bọ̀ yẹn bí tẹ bá fi sí oyè ẹ tẹ bá ti fi síbẹ̀ ẹ pè mí ẹ gbá mi láago èmi gan kí ni lẹ́sẹ̀kẹsẹ̀ màá máa ṣe kí ni màá máa jábọ̀ ń bẹ̀ ni tó yé yín tí má débẹ̀ nẹ́sìn tó dù màá máa já yín bóyá ń lọ. ẹ báwo la ṣe máa rí. ok ẹ má wọrí ṣẹ́rí gbogbo bá ṣe máa rí bá ṣe máa gẹ̀ẹ́tì ẹ̀ ẹ̀ dáadáa mi èmi mọ létí àwọn promoter yẹn tó gbà fún un ilé tuntun tó ń gbà fún ṣẹ́rí àti jáde ẹ̀ àti wọlé ẹ̀ ìgbà tó nìkan gan bá dá wà nílé sef èmi mọ everything nípa ẹ̀ bẹ́ẹ̀ ṣe lè gẹ̀ẹ́tẹ̀ ọwọ́ mi ni gbogbo ẹ̀ wà ẹ fọkàn balẹ̀ ṣe ti gbọ́. kò sí wàhálà lórí nọ́mbà yẹn. ò nẹ́nu ọmọ mi orí ẹ wà ń bẹ i trust you. ilẹ̀ agidi ìjọba rayo àfa àgbàlagbà oyè ọwọ́ méjèèjì lókè o ní ìjẹsẹ̀ yìí o dáadáa kílẹ̀ dáadáa ó wà nbẹ. ṣèṣe kí o frayo taba sunkún àmàlí náà taba sunkún àmàlí náà ẹ kò ní bá kọ́kọ́ náà wúlò àdáyé ni. sọmọ tó ṣẹlẹ̀ ń sìn ìlú tá à ń lọ sí la lọ àwọn ẹ̀mí àwọn fẹ́ni ṣe mọ́ o. ìlú kò la lọ. Ah, ó gbárí pure water olómi tútù let's go. máa ń dúpẹ́ fún ọlọ́run fún kinní kan kinní kan ẹni wípé àtijọ́ tí a ti bí mi ni ọlọ́run ti máa ń gbé mi pàdé àwọn olóríire olóríire mi fúnra mi gbogbo àwọn tí mo máa ń bá ṣe olóríire ni wọ́n mánéjà mi olóríire ìwọ ta tún pàdé tó bá rántí pé mo pè é lórúkọ kan lọ́jọ́ tí mo rí ẹ mo pè é ní mo ní àlùbáríkà ọmọ. Ah, eh, eh. àlùbáríkà yẹn ló ń ṣẹlẹ̀ sí ọdí ò lásán ló jáde mo bá àwọn èèyàn ṣe kó jẹ́ yìí tábà wá fídíò yẹn báwo ló rò pé ó ṣe máa rí. Ah, kàn gbàdúrà kọ́ ló ń jẹ́ kí wọ́n wá kó fídíò jẹ ju ọdí ò lọ. <laughs> ṣe rí nǹkan sí sí e omi trial àti sọfẹ̀rẹ̀ pé a fẹ́ something different nípa fídíò tá a máa jù síta fún because ọdí òní lásán la jù síta tó yẹ pé gbogbo ayé pariwo pé wàásù nìbí wàásù lọ èmi mú àìdí àyẹ̀wò tó bí akálọ̀ yà ní South Africa àwọn sọ fún mi pé Africa is Africa eh, either south west east or north so we are communities of UK and we support idea and do our to conclude now. actually our tea conclude but èyí máa ń fẹ́ wọn tí ó bá ní ariwo nínú gan kò yẹ sìn best gangan ni máa wá UK náà làwọn ṣẹ́rí ẹni tó náà bá rọrọ sí yàn òun ló ń ṣèyàn lórí ẹ̀wọ̀n mo dúpẹ́ gidi lọ́wọ́ yìí èmi mẹkáníkì lásán lásán. kìíní kọ́lá ya bẹ́ẹ̀ lásì ìta ya fún bọ́wọ́ Yeah, the last was that early um, no fifty cent no um, fifty cent. fifty cent. Um, studio ẹ̀ náà ibẹ̀ láti máa bẹ ṣe. ṣe rí kí n má fara kan ẹ ṣe rí lẹ́yìn ọ̀nà ló tún kù pàápàá ẹni tó jókòó yìí ọlọ́run ti jìnnà sí mi ni kálí kìí ṣóhun ni nǹkan tá à ń sọ yà lè pàdé yìí bọ́sẹ̀ mi ò rí ẹbí kankan jọ yẹn mi ò tiẹ̀ rí ẹbí kankan mọ̀ ṣáàkùn mọ̀ pé mẹkáníìkì ṣá kò kàn wá ń bí kan òun ló kàn mọ́ gbá ẹni yìí <laughs> àbí. èmi báwo kí ni iṣẹ́ tí mo gbà tí mo bá lè sọ fọ́dà pé bí iṣẹ́ ṣe ń lọ nílẹ̀. àmọ́ yóò lórin tó ti ara wa dìde látọ̀wé náà ìdè ìjà bẹ̀ẹ̀ tẹ̀rẹ̀ so nǹkan believe pé qualities mo rí ẹ lára ẹ̀ ra ẹ̀ níjọ deliver and tó for and here we are today celebrating together yeah. so okay. Oh apart from the lawyer agreement we still have a lot of package for you ọ̀yẹ̀ tí wọ́n gun ọmọ bọ̀ ọ̀gá mi máa ṣàlàyé fún ẹ níta. sórí agreement àṣẹ lọ́dọ̀ lọ́yà normal nǹkan tó yẹ ká ṣe ni but mo ń wá fi àsìkò jẹ́ kó dá lójú pé àwa máa ṣe ju ọtún àwọn argument yẹn lọ. Ah, eh, yes because nǹkan táwa gan-an rí ní ara ẹ̀ sìn ó ti ju nǹkan tí a expect pẹ̀lú ah, ó kọjá nǹkan tó wà lórí pépà yẹn kò yẹ sìn máa ọ̀rọ̀ ìjọ kí lóògbà ni máa sọ fún ẹ má máa dójú ti àwa gbogbo pé wọn á ní kí ni fún ẹ ń béèrè sọ̀rọ̀ dìrìkì nígbà mi ẹ̀rọ eh, àmàṣà yí ẹ̀ mo ṣe ṣe ètùgbọ́ yí ẹ̀ ló ń lò. Ah bèrè lọ́wọ́ àwọn wise guys gan wọ́n mọ sí jù ẹ̀ lọ́wọ́ wọn mú tẹ́lẹ̀. Ah, ó jáyà láyà ayé ti ẹ ló ń ṣe ṣe bó ṣe wọ̀ ṣe bó ṣe wọ̀ ó ti yẹ. ó mọ̀ pé lẹ́gà. ajani wàsíù túngbèdé ó yakọ. olúgbòhùngbòhùn mi olúgbòhùngbòhùn wa o. irọ́ báwo ló ṣe máa ń ṣe báyìí èmi gan tí mi ò kàwé gan tèmi dájú tiẹ̀ lọ. wo kọ́ńpó tá a bá ní parọ́ fúnra wa gbogbo ètèmi náà ń ṣe ìmú tìrọ̀jú bọ̀ ni o sáàmù pé tèmi ò bá tí ì rí kíní ara mi jí pépé. ṣáàlì kíní yẹn ti wá di bárakú fún ẹ báyìí tí ò bá tí ì rí báyìí o ò lè ṣiṣẹ́ ó wá dùn mí pé mo nídìí ẹ nísìnyí ó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ nínú change tí mo kó fún ẹ kí o bá mi ra mineral tí ó tutù kí o náà dẹ̀ lọ ra tó fẹ́ ra. wò kó tó sọ èmi lè mú wàrà nǹkan tútù fọ tí mo mọ̀ kó òun gbọ́dọ̀ hà á ohun tá a fi ń gbowó. má pẹ́ o. mo ti gbọ́. ìmàdé màdé. jìbìtì-máa-dé máa dé bó ṣe ń gbógun bàjẹ́ ń di bọ́tà ń di tẹ̀ jìbìtì máa dé o máa dé dandan. Àjàní àbí kí ló ń pilẹ̀. wọ́n ti jáde. wọ́n ti jáde àbí. o fẹ́ gbọ́ ajagun kan tó lè pọ̀ nìyẹn gbàdá tún máa rí black market láàrí owó olówó dá padà kó sẹ́lẹ̀kẹjọ wọ́rọ̀bọ olórí tó ń kọrí wẹ́rí bọ́ọ̀lì ọlọ́wọ́ ní àbí tó ń kọrí tó mọ́rí kọ́ tí pòpótà ò tẹ́lẹ̀ bọ́ọ̀lì mọ́ lẹ́gbẹ́ tiẹ̀ nìkan wọ́n lọ rírú àbí jẹ́ kó rí gbọ́. màá ṣí àbí wọn nìkan lé lórí tó wà ń gbòòrò àbí. Ah. màá kí mi ṣé ò wà á lọ kí àbúrò mọ́mí yàrá ya àǹtí last born yàrá ya mọ́mí dáa di yẹ màá gbọ́ ọ̀kan tó bá mi sọ náà. olóyè òṣèjọ káyọ ṣẹlẹ ṣe bẹ. sábà sábà ariwo kọ má parí. kọ́ńpútà. tẹ́lẹ̀ ẹ ẹ ló wọn kò tẹnu wọn kò tẹnu alẹ́ rẹ lẹ́yìn lẹ́yìn ẹ ní pọ́blẹ́ẹ̀ pọ́blẹ́ẹ̀ kọ́ńpútà. kílódé apàṣẹ ìtọ́ni tẹ́lẹ̀ mi láìpẹ́ gan. hello ọba orin ẹ mú gbọ́ yín níbo lẹ ìjẹmọ wájú mọ́bí ẹ̀ẹ́dínwájú yẹn balance ẹ bá agidi. ọba orin ayé ńlá ẹrú ẹ wà ń bẹ ẹ lákọ mu wa mo dúró re mo dúró re kò sí wèrè. ọba àti ń kò sí wàhálà ṣẹ́yìn nìkan lẹ́ ń bọ̀ ẹ̀yìn nìkan ni ẹ̀ ẹ̀ ṣàmù ẹ̀. wọ́n kọ́ ló mú ní kọ́ wàá kọ́ ní bíbá yìí á sú ẹ̀. fàáyò ó yẹ ló súnmọ́ ọ̀ṣàmù. Watch. Ah! ọ̀gbẹ́ni ṣe tí bó ṣe lọ ń sìn ṣe gbó pè máa tẹ wọn náà wọn báyìí ibi tọ́lọ́run ti máa mú yàrá ya òun láwa kọ́kọ́ wọ ẹgbẹ̀rún yẹn lọ tí ríṣàn bó ṣe ń lọ mẹ́rin báyìí ṣe irun yìí ni a máa ń sọ síbẹ̀ yẹn mo ti gbọ́ ṣe bàtà máa ti dí pẹ̀lú ẹ̀ tán tó kàn lọ ń ṣe bí wèrè yìí náà ó dàbọ̀ ló ṣì ní yàrá tí mo mọ̀ ìyá rí. ẹ mi ò kàn ní kí ló kàn mí ò kàn mí mọ́ kí ló kàn ní ọlọ́mọ apá àti jẹ sórí mo wọn ti máa ṣe fún ẹ sìn sórí jẹ́ wọn kọ́ wọnú jẹ́ wọn kọ́ wọnú àbàlọ́ bá ti fàgbọ́ tó ń sọ máa bọ̀ wá máa sáré ṣe fún ẹ ó dàbọ̀ ló ṣì ní sọ fagidi náà tí mo fẹ́ sọ fújọba tá a gba balance wọn bìbí lọ́ọ́ máa gba wọn bí àwọn rè wọ́n sáré lè yà wọn páǹsì ẹ̀yìn kẹ́ ẹ lè lọ́ọ́ mo máa tó parí mọ́tò yín ah, sí. ọṣẹ ọṣẹ ọṣẹ ju ọ̀gá yín kọ́. ọ̀gá ò sí ara. ẹ eh, wọn sí ara ló wá ṣe mọ́tò mi Wàsíù ńkọ́. Ah, Wàsíù lẹ́bìrì mi Wàsíù ọ̀nà Wàsíù ti jìn gan. thanks to that number mo ti sọ fún ọ̀gá ẹ̀ tó bá ti sí nílé tí Wàsíù bá ti ṣe mọ́tò mi kẹ́ni bọ́dí má fọkàn mọ́tò mi mọ́. madam madam ẹ má sọ bẹ́ẹ̀ káà la ti máa ń ṣe tẹ́lẹ̀ àná làwọn ẹ̀wọ̀n máa ṣe tó ń ṣe ẹ lọ jókòó síbẹ̀ yẹn ẹ lọ jókòó. o ṣe má ṣe má ṣe kọ̀ọ̀kan mọ́ ohun gbọ́nra ní kó má ṣe mọ́ṣẹ́ ó ti tó ti tó kọ́kọ́rọ́ mọ́tò mi. ètò ẹ̀rẹ́ yín tó ń bẹ̀yìn. kọ́kọ́rọ́ mọ́tò mi kò jọ èyí tí mo ṣe ń sìn ṣe ṣe ẹ máa fún mi lówó yẹn ni. Ah, màá fún ẹ màá fún ẹ má tún bàjẹ́ dé. ọ̀pọ̀ madam kò lé tó báyìí. a ní kó fún mi kí ni kó jẹ́ kí n máa lọ mo ti pẹ́ mo ti pẹ́ mo ti pẹ́. kọ́kọ́rọ́ yín ni. dókítà bàdí kò ní kó pè mí kọ́kọ́rọ́ mọ́tò ọwọ́ mi ló máa wà tó bá dọ̀là máa farabalẹ̀ jókòó ti mọ́tò mi wọ́n bá mi ṣe. ṣé ẹ máa wá máa mú kìlọ̀ tọ́gà bá dé kí ni mo fẹ́ sọ fún wọn sí orí kìíní ọ̀hún ṣe rí bó ṣe rí ni mọ́tò ẹ̀ ṣe rí ráńdù òun rè táǹtà kọ ẹ kọ pé má gbà mí ṣe mọ́tò mi wá sí òní kó ṣe bẹ́ẹ̀ kẹ̀lé dá ṣe ọkọ ẹ fún rẹ ò lè ṣe èmi gan mọ ṣẹ́rù mọ́tò tẹ̀ ti máa ṣe yìí. ká máa dúpẹ́ ìgbà yẹn lọkàn mi ti balẹ̀ pé ọlọ́run máa ṣe wá sí òní rírí ibo wá ni ànábì mọ́mọ́ sọ pé a ti máa rí. bàbá wa ẹ ṣì ń ṣe báyìí pẹ̀lú ohun tí mo rí ń bì yìí ẹ wò ó wọn sọ pé ibi báyìí láti rí abẹ́lẹ̀ wá sí i àmọ́ ìlànà bá ti rí abẹ́lẹ̀ wá sí i ni wọ́n ń là á fún wa. abdulwasir tàbí wáyé ẹ ò ní kò kú o bẹ́ẹ̀ sì ni ó wà láyé tàwa yìí náà. ẹ wò ó bàbá ìdí tí mo ṣe ní pé ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni pé kò sípòkípò dẹ́dà wà láyé yìí ẹnu ọpẹ́ wa ò gbọ́dọ̀ kan ìdí tí mo ṣe ní ẹ nù ń tá àṣẹ lélẹ́yìí. a wọlé alúwa ọlọ́jọ́ méje fún abdulwasir ó dá mi lójú pé ńgbà tá a bá fi wọlé alúwa ìkànlẹ̀ tó bá máa fi pé ọjọ́ keje abdulwasu ọ̀fẹ́sẹ̀ ara rìn wá báyìí lágbára ọlọ́. ẹ afa inú mi dùn fún gbogbo àwọn kan tẹ ẹ bá mi sọ ẹ ṣùgbọ́n ṣẹ́rí ti ilé alúwa tẹ̀sán yẹn ó dàbẹ́ ni pé ó máa ń díẹ̀ o torí látìgbà tí mi ò ti rí Wàsíù nǹkan rán mú gan-an. bẹ́ẹ̀ ni bàbá wa èmi náà mọ̀ ọ́ ṣebí ńgbà tó wà lọ́wọ́ yín ẹ kúkú ṣaláì má débí hmm. ẹ̀sìn ń ṣe àwọn ètò tó yẹ kẹ́ ẹ ṣe ńgbà tó bá wá dì báyìí náà ó di dandan káwa náà dìde mọ́ yín àti pàápàá jùlọ Abdulwasiu tá a wá yìí kì ṣẹ̀yìn nìkan ló wúlò fún un ẹ wo ó wúlò fáwa náà torí pé ó ń kọrin fara ìlú tó sì ń múnú wa dùn ẹ̀ẹ̀kejì ni wípé ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ mi ó wúlò fún yín torí tẹ́ ẹ bá ti fojú kan báyìí ó di dandan kápò yín ọmọ gbé sókè kí nǹkan yín sì mọ̀ dáa sí i ṣe ìgbọ́nà méjì ní tèmi báyìí tábìlì wa sì fi wúlò fún mi. ẹ dákun bàbá àwọn wọlé alúwa yìí fúnra wa wọn pe àwọn séwù téwù àwọn ọmọ kéwà àwọn àgbààgbà kéwà àwọn àlùfáà ńláńlá abẹ́ àdúrà kúrà láti alẹ́ òní láti bẹ̀rẹ̀ rẹ̀ ó sì dá mi lójú pé ńgbọ̀ bá fi dijọ́ keje ẹ̀ mọ̀ Abdul Wasiu wa dúpẹ́ lọ́wọ́ wa ń bí mi àmì sẹ́gbọ́ ẹ̀ tẹ́wọ́ àdúrà. lọ́la tó tóbi àlùfáà nìyẹn àmín gbogbo tá a wà lọ sí lọ àmín ọlọ́wọ́ gbàdúrà àmín àwọn àwọn ọmọdé gbàdúrà àmín. ọkọ tí màá sọ nìyẹn tí màmá ẹ bá ti dé sọ fún wọn wípé ọ̀rọ̀ owó àjọ yẹn ti ń di wàhálà gan o wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí o. ẹ má bínú mà tó bá dé báyìí mo sọ èmi ni màá kó wá. kò burú mo ti gbọ́. ẹ má bínú. Ah, ah inú òrùlé yín wá jókòó sí ni ìbòjú wà ń bíbá ẹ jókòó ẹ wá fóònù para yín. mo ní kí n jókòó sí ah, ìlà náà ni. ó ga o tí n bá ṣe tán o màá wá dá yín lòún ṣe gbọ́. ẹ máa lọ dá àwọn àlejò lóhùn ṣó ti gbọ́. ok ẹ ṣe máa ẹ má bínú ẹ má bínú ẹ ṣe gan. ìyá mi ẹ ràn mí. arábìnrin ó dàbẹ́ ni pé mo ti mọ ojú ìgbébì kan. ẹ ọ̀dọ̀ eléwé ọmọ. ẹ bẹ́ẹ̀ ni mà ah. e, èmi ni. ẹ jókòó jókòó jókòó jókòó. ẹnu ẹ ló ṣe wà. mo ṣe wà lẹ́nu ìyá mi. ẹsẹ̀ yìí tún ń fẹ̀ sí ni. ó ń fẹ̀ sí ni ó ń fẹ̀ sí ni ìyá mi. ó sún mi nǹkan tó gbé mi dé bíbá iná nìyẹn ẹni tí mo tún wá wọ́n ní kò sí ilé mo ṣe ní kíkú jókòó dé wọn mo ṣe rò kiri látijọ́ ẹjọ́ ṣẹ́yẹ ṣàánú mi torí ọlọ́run ṣé mo ṣe jókòó ọmọ kan ṣo tí mo bí láyé lọ́run ṣe ni mo fi síbì kan tó ń bá mi tọ́jú ẹ ọmọ òkú ọ̀run ni ẹ jọ̀ọ́ nítorí ọlọ ẹ ṣàánú mi èmi nìkan náà ni mo kò fi láyé lọ́rùn ẹ má jẹ́ dọ́mọ orúkọ. agbára Ọlọ́run kò sí kú lójú ẹ ò ní kú kò sí máa ṣẹ kò sí máa ṣe ọmọ ẹ ah, àmọ́ ah, orí ṣòro ìyan ṣòro kórè má lọ dibi mọ́ mi lọ. kò ní dibi bọ́ yín lọ́wọ́ ìyá mi ṣòro fún mi. kò ní dibi. gbogbo orí tẹ́ bá ní lọ́wọ́ ẹ ṣe fún mi mo fẹ́ Ọlọ́run bẹ̀yìn ẹ ṣe fún mi. ẹnu amẹnu. amẹnu. Hmm. ẹ wo mo ṣe mo pa amẹnu amẹnu ó sọ fún mi pẹ́ẹ́nu amẹ́nu ẹ kò lè àmọ́ wàá ṣe ìrànlọ́wọ́ kan fún mi ṣé o lè tẹ̀lé mi délé. mà á tẹ̀lé yín. tó bá ti tẹ̀lé mi délé mo ní nǹkan kan tí mo fẹ́ fún ẹ tí n bá ti wá fún ẹ ní nǹkan yẹn bí n bá ṣe ní kó o lò ní kó o ṣe lò ó ṣó wá rí kinní yẹn tó bá ti dàgó méjìlá òru gẹ́rẹ́gẹ́ wọ́ dìde kó sọ sẹ́nu kó jẹ ah! ká tó rí jọ́kìíní jọ́kejì síjọ́ kẹta kò gbọ́dọ̀ yìn mí láwo. a ìyá mi ẹ̀ ní sórí burúkú ṣé ò lè rìn ṣá. oṣù mi ti mì ní rìn ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ kí n má lè rìn gan máa rìn. ẹ ẹ ó dà ó yá. ẹ ṣe mo lè mo lè rìn má tẹ̀lé yín. ẹnu ẹ̀ mo ṣe wá ìyá mi ẹ̀ ṣàmì. àwa lè torí kárò odò ká sùn èmi lára lé òògùn ẹyẹ gbangba láòrí yẹn ṣe àárẹ̀. yeye hmm, gbogbo àlọmọ gbé ní nípàdé bó ṣe wá di pé tó pẹ́ ẹ jẹ́ ká ṣòfò. a máa retí ẹ. yèyé o ẹ foríjì mi àṣà mi ò pẹ̀lú kò bẹ́ẹ̀ rẹ̀ alálejò àlejò ṣé ẹ rí àlejò ta ní mo pàdé ẹ lọ́dọ̀ rẹ ní olórí ọkùnrin ló bá kó gbogbo ìṣòro ẹ ló bá ń sọ àánú ẹ wá ṣe mí mo rò pé tí n bá fa eléyìí náà wọnú ẹgbẹ́ wa a máa lékan nìyẹn yeye abẹ́mọ̀ pé òṣà téèyàn bá ń ṣe tó bá lọ́mọ wẹ́wẹ́ di òṣà yẹn máa parọ́ rẹ̀ ìyẹn ló mú mi rú wa gíga pé bẹ́ẹ̀lẹ̀ lẹ́rù àti àdójú ibi tóbi ti fẹ́ lẹ́rù é mu wa. kí ló mú wa. òde tó. àǹtí ah! mi. àṣàkẹ́. èjì rí. a gbọ́dọ̀. ẹyẹ kínkín kí ló dé. jẹ̀bù rẹ̀ torí jẹ̀bù rẹ̀ làwọn olùgbẹ̀bẹ̀. olórí. ṣé ẹ ti gbàgbé àṣàkẹ́ àbúrò mi. Eh, a mọ̀ pé ìran wa náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ó ti rí bó ti rí nù dáàbò ẹjọ́ mo kọ́ lọ́n bẹ̀ yẹn tó mọ ìyá ẹjọ́. ṣé pé wọ́n lè máa bẹ̀ mí. ó ní ọmọ yìí náà ó lóun ò mọ nǹkan tó ń ṣe. ẹ ẹ ó mọ nǹkan tó ṣe ó mọ nǹkan tó ṣe. ó rìn. kékeré ló fẹ́ gbé ibi kékeré mi fẹ́ gbé ilé ló máa gbé mi lè gbé ilé ilé mo lè gbé. ilé ló máa gbé. ilé ni máa gbé ilé ló máa gbé ilé ni máa gbé. èwo la dúró kí ló kí ló kéré. mo ní kó gbé igi ńlá ìpínlẹ̀ ti kéré jù pé máa jẹ́ wẹ́n gbé wù. kó gbé igi ńlá. bẹ́ẹ̀ ni sọ mo dáràn mo dáràn mo dáràn ní ọmọ tó mọ̀ wípé ó mọ ìwé dáadáa ọpọlọ ẹ pé ní gbogbo nǹkan ló fi wà alright kó wá máa gbé igi ńlá tó bá ṣe ń gbé igi ńlá sí ló ṣe máa fẹ́ tọpọ lẹ̀ tí wọ́n bá ti ń ru ẹrù tó tóbi jù ọpọlọ máa yòrò wọ́n máa yòrò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni hmm. dàbí mo ṣe dà gbégi ńlá kiri ok ọ̀rẹ́ ti yé mi so tó bá ti ń gbégi ń sìn kó o náà lè ní problem bí ìtọ́jú ẹ igi kéré ni kó o máa gbé right àwọn igi tó wẹ́ ìwọ̀nba tágbà rẹ ká ó ti yẹ wọn fún ara ní problem jẹ́kúrí ẹ pé o gbogbo nǹkan kọ́ o mọ sí gbogbo nǹkan láyé ìhùnhùn ni iṣẹ́ ilé ìhùn ìwé ìhùn everything ìhùn tó fẹ́ fi tiẹ̀ àfẹ́ ti tiẹ̀. ẹjọ ẹjọ sá ẹjọ sá ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. jọ ọ wá aṣọ eré tiẹ àwọn ibi tó wẹ tó wẹ ẹni kò máa gbé bàtà rẹ fáwọn. o ti jẹun. o ti jẹun. ọ̀ṣọ́ oyó. bó sọ pé òyìnbó yẹn mo ti ní problem lọ jẹun sí i tọ́wọ́ jẹun kó tó jẹun tọ́wọ́ jẹun kó tó jẹun jẹdé jẹran jẹja gbogbo nǹkan tó wà ọ̀rà ìkọ̀mọ́sọ wà lé ọpọlọ máa fresh tí n tó wọn ìjọba sínú ilé sọ fún mi kì í fọn lóko rà ó ti wọ́. ó jí ọtí. ayé mi ọ. Ah jọ ó jẹ́ mú kú lóde yìí ẹrù dé sí mi sẹ́mi ní kí ẹrù àǹtí mi mo fi jẹ́ gbogbo lóde yìí mo dúpẹ́ àwọn ìyá tó dúró mo fi bẹ̀ yẹn àtọwọ́ ìyá tó mú mi débi láti ya ẹjọ́ máa. ẹ ẹ àrí àgbọ̀ àmọ́ ó máa jẹ ìfúnbẹ̀ náà ní ẹyẹ kínkín ẹ̀ ń gbà lẹ́rìn. olórí toró jẹ́ yìí ni. ìyá kan. torí bẹ́ẹ̀ lè gba nǹkan lọ́wọ́ mi ló yẹ fẹ́ kí n dáríjì. báyọ̀ láyà gba kófí mọ́. yeye iṣẹ́ ò bá pẹ́ ní ìyá. níṣó bá balẹ̀ báyìí pòórá ni ó yá. Ha ha ha ha ha! àti mi àti mi ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yẹn ó ti kún bẹ́ẹ̀ ìyá ẹ ṣe yẹyẹ ẹ ṣeun. ọ̀gá ẹ̀ lẹ́yìn yóò máa dọ̀ ẹ̀ ẹ̀ wò ẹ̀jẹ̀ ìgbà <laughs> ẹ wá gbọ́ mi ò dáríjì rárá o èwo ah. lẹ́jọ́ bẹ́ẹ̀ ni yẹn gbọ́dọ̀ mi lọ́gùn dandan ni kí n fọ́ lẹ́yìn. ìyẹn ni pé tẹ́dí ẹ bá dẹ̀ lógun wà á fọ́ lẹ́yìn. bẹ́ẹ̀ni. ẹ kí ló wá tún fẹ́ gbà o. má ṣọra rẹ di tọrọ sójú gbà èjì ayé. ẹ ṣeun yèyé ọmọ rẹ ni o Wàsíù mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣe gán gán gán. kó máa ṣàgbọ̀nà láti bí báyìí kó máa ṣàdédé tó tọ́. bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ nìyẹn. ṣe pé ó bá ti ṣe gbọ́gbọ̀gbọ̀ atọ́nu ẹ̀. ó ti tán. ẹ ìgbà mélòó ló máa fi ṣe gbọ́ngbọ̀ngàn. pápá olórí ó yá. kọ́kọ́ léwé náà dé ní wáṣíù wárawára báyìí lọ́mọdé tó kọ ìṣègùn ilé ògbà ọmọ ògbà níṣẹ́ wúrà àgbà àwọn ayé làgbẹ̀ ọ̀lẹ́mi o nítorí òru báyìí nìyẹn àgbẹ̀ ó ń ṣi ni pẹ́rù àwọn àwòrán ṣàṣà àwọn àpò ọ̀gá yìí kó o sáré kété báyìí kó o já sípò kó o máa kú gígbẹ kó o máa ṣe wọ́nranwọ̀nran kó o máa tó kòrókòrókòrókò ó dá abẹ́ yẹn olórí ṣé ẹ mọ̀ pé lásìkò àti mo ti darapọ̀ lè ní gbogbo nǹkan tí n bá fẹ́ lè máa ṣe fún mi inú mi dùn pé nǹkan tí mo fẹ́ lè dì lè ṣe fún mi. ọ̀kàrìnlá àwa lè gbọ́rọ̀ ọmọ nìkan a lò gbòdògbòdò lẹ́kọ̀ọ́ àgbà ẹ̀yẹ ké ẹ̀yẹ bá gùdàgùdà lára òkèrè dàṣẹ́ dèpò mi tí gbé ní mi kàkà kàlò kàlò kàlò. Go ah! out. Ẹ̀yin bèbí ẹsẹ̀ ń bẹ́ kìdìkìdìkìdìkìdìkìdìkìdìkìdìkìdì gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀. Alẹ́ ìgboro tún dàrú ni ẹ o, ìgboro tún dàrú ti bá ní gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwa ní kọ́kọ́rọ́ mọ́ṣúárì àfùwọ́ ọmọ ìyàn lọ́lẹ̀ níyànà mọ́ṣúárì òun ló yí òun láti yí láti wá dànù. ìgboro yá ló fi kìlà yìí lọ. ẹ̀yin fúnra ara yín ni ìṣàlàyé fún mi irú àbáríkà tó wà lára ọmọ yìí yàtọ̀ sí ìtẹ́yìn wá fi ẹnu sọ. látìgbà tí ọmọkùnrin ti lọ kọ́mpìnì ti dàrú mi wá mọ̀ bóyá ó ti kú ní kò tiẹ̀ yé mi bóyá ó ti rùn mí ò mọ̀ nǹkan ti ń lọlẹ̀ ṣé kí n padà sẹ́sẹ́ àárọ̀ mi. Ah, bọ́rọ̀ bá rí báyìí àbí falẹ̀ rẹ̀ ọ̀fẹ́ta ìfami hmm. ká lè mọ ohun tí ń bẹ nídìí rẹ̀. ó rọrùn nílà wọ́n bá ti jẹ́ ni wí ni ọmọ yìí bàbá fẹ́ mọ lójú ayé náà iwájú ọpọ́n fọ́ èèyàn pọ́n fọ́ olùmúná ọlọ́kàn lọ́sẹ̀ wọ́n kó gún wọ́n láwọn àwọn ọlọ́gbẹ̀rẹ̀. ire ìwọ ọyẹ mi ọyẹ bí ọyẹ bá di méjì àsùn dódó ẹ gbọ́ ọmọ tẹ́ ń wá yìí. kòrùn àmọ́ ipò tó wà ọ fẹ́ ṣe bí ẹni tó lágbára díẹ̀ ẹ̀yin lẹ gbìyànjú bẹ́ẹ̀ ti wá rí hmm. gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lè tọ̀ láti wá rí ọ̀lẹ́fì wa hmm. kẹ́ ẹ lọ sí tọlọ́pàá títí dórí amóhùnmáwòrán tẹlifíṣàn lọ sórí rédíò kẹ́ ẹ fi lọ káàkiri kẹ́ ẹ wá nínú àìjẹ́bẹ̀ ilé kan lọ ní nǹkan dàrú ajẹ́ pé kò ì dàrú hmm. ṣùgbọ́n tá a bá ti rí àbòṣerúṣe nǹkan tó ti bàjẹ́ á padà sí nọ́mà wá sí ìdí rere bó ṣe gọ́ọ̀gù bó ṣe Twitter bó ṣe Facebook wá sí ìdí rere ọ̀gá ẹ̀jẹ̀ àná. padà sí ẹsẹ̀ àárọ̀ ẹ̀yin náà má bá mi wà ẹ̀sọ̀ fún ifá kí ifá náà bá mi wà o ṣe ti bọ́ sà. ọmọ pé wọn ò fọ̀rọ̀ rẹ ṣeré tẹ́lẹ̀ tẹ́lẹ̀. àwa wá sí ìwọ̀n. fún mi lẹ́sìn bàbá ti jẹ́ o. ọ̀bẹ̀lẹ̀ ọ̀yẹ́ ọ. ẹ fún mi lówó máa kọrin fún yín ó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ mi mo fẹ́ aya mi mo fẹ́ràn rẹ ìfẹ́ la kódà òfin láyé máa sọ fún bá a ní kí ẹ fún mi lọ àwọn eléyìí ń bẹ̀rù ìkà ló máa ń ṣe bẹ́ẹ̀ ìkà àwọn ìkà nìyẹn ó dàbọ̀. ọ̀rẹ́ mi ó máa ga ọ àbí ọ̀rọ̀ ọmọkùnrin òrí bó ṣe rẹwà tó wo tí ẹ wò dọ́là tó kéde sálẹ̀ bóyá dùn tó fine boy orin ni tó tún lóhùn gidi lẹ́nu ha ó ga o ó wá jẹ́ pé orin tiẹ̀ rèé lọ́wọ́ aṣọ dì tó kàn kọrin fún àwọn àjọ nínú igbó àtọwọ́ irin inú igi ilé máa ga gan o. ọ̀rẹ́ mi ó máa wò ó tiẹ̀ ṣó máa lò mú wàásù ni inú ìlú yìí wàásù kan ìlú yìí kan ni akọrin fọba ọ̀rẹ́ mi ò máa wò ó tiẹ̀ bóyá àwọn olórin ẹgbẹ́ ẹ̀gán ló fi ṣe ta ló mú un kọ́lọ́mù jẹ́ kọ́rọ̀ lọ́rọ̀ kó pa wọ́n ti pa ní kíláàsì náà tó kà Wow. wàsíù àtìyá rẹ̀ mo fẹ́ rí yín ká ẹ yọjú hàn mí ẹ o bàbá fẹ́ mọ lójú àríran <laughs> ẹ̀yin ni ẹ̀yin ẹ wàsíù àtìyá rẹ̀ ẹ ti wá túkù lọ́rùn wọn lónìí ẹ tú wọn lẹ̀ hmm. ah. ọ̀dà tó bá jẹ báwọn ayé ní ìlú lèmi ibi tí àjẹ́ méjì bá ti pàdé iná ń pè jù hmm, bí n bá ní ẹjẹ̀bù rẹ tẹ ẹ bá pọ̀ tẹ ẹjẹ̀bù rẹ ẹ àbùkù lọ́kàn ah. arógẹ́ agbàgẹ́ ọlọ́gùn òun jìgá ọlọ́gùn òun jìgó ọlọ́gùn òun àṣẹṣẹ akíkà tí bọ̀dẹ́ ẹ̀wọ̀n gbàjì adúmáforíjà lọ́ọ̀ṣẹ́ rẹ̀ bàtà níjọ́ tó ń dábàá sókè bàbá rẹ̀ tójú wó òrìṣà ẹnu pọ̀ lára mi ẹnu wọn gbọlọlọ ẹnu wọn kọkọ ẹnu rẹlà ipò nírú òrìṣà gbàmí ẹnu pọ̀ lára mi ẹnu wọn gbọlọlọ ẹnu wọn kọkọ àjẹ́ ilé wọn kì í jẹ èkó ẹrú ojú ilé wọn kì í jẹ èkó ọ̀hún lọ́kọ́lọ́kọ́ lẹ́nu ìgbín ṣe ọ̀párọ̀ ìpárọ̀ kú ìgbẹ̀yẹ̀wò ọ̀nìpá ọkọ̀kùnrin ọ̀rá lákejì àpagbélòrò pagi àpagbélòrò pọ̀pẹ̀ bídàdà bìrì bá lugi àbẹ́ẹ̀dù ẹgbà. mo ti mọ orúkọ kú wọ́n ní kí n bá wọn bá wọn bá wọn bá ní kí ni mo ní. dání mọ yín ẹ ṣeun dá mọlẹ ẹ̀yin bàbá mi ẹ ṣe ògún lẹ́yìn ṣàfọ olúkòso àyàn ńlá kàtà yẹrìyẹrì iyẹmọjà Ọbàtálá ọbàtà ìṣà ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣeun o. lọ́ba ọlọ́run ibi tó wọ̀ ló ń dá sí gbẹ́gbẹ́lẹ́kù lọ́ba ọlọ́run ibi tó wọ̀ ló ń dá sí ó ń gbẹ̀mí onífìdí òǹsọ̀rọ̀ ló gbára ìgbọ̀n sára. adáradénú ti dé olórin àdìtú ni adáradénú ti dé olórin àdìtú ni tí wọ́n bá jẹ́ ti kákọrin olúwa bàbá ló fún tí wọ́n bá jẹ́ ti kápẹ́dì olúwa lọ́nà ló fún un torí gbígbìn lágbọ̀ ilé ẹ̀la náà gbígbìn lágbọ̀ ilé ẹ̀la náà. ká má fi rán sí àtúndí ẹ̀lẹ́dọ̀. ló ká mú wa. ká má fi rán sí ṣẹ̀ṣẹ̀ jáde ni ọ̀yẹ̀ <laughs> jáde wọn àdúrà ni wọ́n ń dúrà gidi gan ni. wàásù àwàásù ni ọmọ yẹyẹ nípa yọ wà ní. ẹ ṣàkóso ẹni mi ṣèyí sí tọ́fà mú bá kò láṣìlẹ̀ ṣe sọ ní ìwà tó wọ́n náà ṣẹyẹ mami alárùbù lásìkò ẹwà sí i. aṣọ àlè bí mo ní ṣe ewúrẹ́ fún wọn yà sí sọ́ọ̀bù tọ̀ aṣọ màjà náà máa kọrin láyé mi wá sí bàbá ọkọ mi ẹwọ ọmọ mi ni o ọmọ tí mo bí tí mo fi mi bí ni ẹ jọ ń dúró lọ́wọ́ mo bẹ̀ yín mo fẹ́ báwo mo ṣe lè rí. wà á ti jù wàásù ẹ̀ kọ́ńtínà àti wàásù tó ń kọrin èrò ti inú ẹ̀ fẹ́dọ̀ mọ́ ẹmọ́ṣà ní ẹ dúró náà tẹ bá ní ìtìjú ẹ sọ fún mi bí èyí tà láàárọ̀ ìlọ mo lè bá yín wá ṣe ní ilé kíkú yìí bọ ẹ má bọmọ lórúkọ jẹ́ o má fà lórúkọ jẹ́ o tẹ bá ní ìtìjú ẹ sọ fún mi má mo lè máa fún yín. ọmọ mi ni mo ti wọ ti pé ti pé mo ti wọ ìṣàánú mi. ẹ ẹ ẹ ìyá wa ẹ má fi ìjọ sẹ́ẹ̀rì èmi náà ń ta rẹ́kọ̀dù ẹ̀ bí bọ́ọ̀dù ẹbí mi lè ṣe fún mi pé ẹ yẹ kí n sẹ́gẹ̀ kí n ẹ kà ń bá ẹ kà ń bá ẹ pé fídíò yẹn tight kan dẹ̀ ni àwọn graphics ta ní ìgbà rẹ̀ kò tí ì pè mí lónìí ó lọ sí ṣòkan lánàá náà bóyá tó bá jí ó máa pè mí ọ̀gá ẹ̀yẹ́gùn pè ẹ̀yẹ́gùn pè kí ni. kò ní bàjẹ́ ọ̀gá mi tíwáyé àwọn kan ni wọ́n béèrè yín ta wọ́n á ní kí n kọ́kọ́ wá sọ fún yín kó tó di pé mo ní kọ́ kọ́ bí ṣáìdì wọlé. kí náà pé orúkọ rẹ. ó àwọn àwọn àwọn eh, dẹ̀ǹdé films àwọn kan dẹ̀ǹdé ló wá ń sọ̀rọ̀ ẹbí jẹ́ kó wọlé jọ ah, ah, ṣé dẹ̀ǹdé jájèjì sẹ́nu lé ní kó wọlé jọ ó bá bẹ̀rẹ̀ sẹ́nu mẹ́fà. Ah, bàbá àgbà bàbá àgbà. ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀ka sàn kálẹ̀. Hmm, ṣàmà nìkan. Ah, ṣàmà bá wọ ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ àwọn àti ìdè náà wọ́n ṣì wà lọ́hùn. Ah, yá yá òótọ́ ni òótọ́ ni ẹ̀yìn kó ṣẹlẹ̀ ni pé uma ìlú abá mi ní ṣọ́ọ̀bù wọ́n bèèyàn kan nípa wàásù lọ́wọ́ mi mọ́lá kọ́ka ìdíbi. tọ́ bá ti rí mi wọ́n ti rí ṣàmà bọ̀ bífọ́ ẹni sàn ẹ̀ka jókòó ni. ẹ jókòó ẹ jókòó máa jókòó máa jókòó máa. Hmm, uma yìí pàtó pé mò ń play orin Wasiu wọ́n wá ní ọmọ àwọn ni bọ́yà ọmọ yín kẹ̀ help tèmi lè ṣe fún yín pé àwọn tó ń ta orin wọn mi mọ̀ wọ́n kọjá kájọ débẹ̀ ń jẹ́ kí n mú wa báyìí. bẹ́ẹ̀ ni bàbá ọkọ mi gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn gbogbo bẹ́ẹ̀ gbogbo ló ṣe rí ẹ wò ó èmi ni mo bí Wasiu ọmọ mi ni ọmọ bíbí inú mi tí mo lóyún tí mo bí tí mo fẹ́ yín mi pọ̀ ni àwọn ìṣòro kan ló dé tí mo fi mú lọ sílé ìgbọ́n mi àwọn ìṣòro yẹn dẹ̀ ga jù mí mi lọ òun dẹ̀ sì kéré ńgbà yẹn débi pé màá máa fà káàkiri pẹ̀lú ìṣòro yẹn tó lè ló jẹ́ kí mo lọ sílé ìgbọ́n mi àtijọ́ yẹn bí mi ṣe fojú rọ́mọ mi mọ́ nìyẹn o tá a fi dẹni tó wára wa mo ṣe wá ń bọ̀ tí mo rérò tó pé sọ́dọ̀ bàbá ìtòótọ́ bàbá ọkọ mi ìgbà tí mo súnmọ́ bẹ́ẹ̀ wá di ọmọ tèmi ìyàwó ọ̀kìn ọmọ aláfàmọ́jọ ẹ wò ó èmi mo bí o ọmọ bíbí inú mi ni ẹ dákun mo fi ọlọ́run bì yín báwo mi ṣe lè rí ẹ ṣábà mi pè jáde. ó dàbí pé ẹ mọ ní tẹ́sán ìṣá àbí mr dende ẹ mọ nǹkan tó ju wa ti rí rẹ kó má lọ jẹ́ pé ọ̀nà mi táwọn èèyàn yìí fẹ́ gbà yọ síwájú nílẹ̀ kó má dẹ̀ lọ jẹ́ àwọn tó fẹ́ máa bà lórúkọ yìí jẹ́ kẹrin lẹ. òótọ́ madam ṣe ẹ̀dẹ̀ ṣú ọ̀pọ̀ tẹ́lẹ̀ sọ́ṣà. bàbá ọkọ mi èmi mo bí ọmọ mi èmi mo bí Wàsíù tí mo lóyún ẹ̀ tí mo pọ̀ tí mo tọ́ láti kékeré ẹ wò ó mi lè purọ́ fún yín o olórin náà ni bàbá ẹ kódà Àjàní lórúkọ bàbá ẹ ó yẹ pé kékeré ló wà tí bàbá ẹ fi kú ni mi lè purọ́ fún yín èmi mo bí ẹ wo má ṣe ọmọ mi ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ actually kò sí pè mí lónìí náà then torí ó lọ sí ṣokola bóyá ó dẹ̀ ṣe ń relax ni ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ nígbà yẹn kémi pé kí n béèrè ibi tó bá wà pé mm, tó bá jẹ́ gbẹ̀yìn lẹ́bi lóòótọ́ mo believe pé inú ẹ̀ máa dùn láti rí ìdùnnú tiẹ̀ dẹ̀ ní iye tàwa so ẹ ó dọ̀rọ̀ yẹ kí n sáré pé. madam ẹ jọ tó jọ lọ tó bá yẹ pé o lè fẹ́ ẹ sọ fún wa bí wọn á ṣe ètò owó díẹ̀ fún yín ẹ má bọmọ lé wọn ní orúkọ jẹ o Ọlọ́run dẹni bójú tọ yín náà jẹ ẹjọ tó tọ lọ ẹ má bójú mi jẹ ẹjọ tó tọ lọ. dákun ọwọ́ mi ni wọ́n sí ẹjẹ́ rẹ̀ mo ti retí pé àti kékeré ni mo ti fojú mi rọ́gbọ́n mi gbẹ̀yìn. àwọn ah, sí ọ àfà ọ̀rọ̀ ẹṣẹ́ máa bọ̀ lélẹ́yìn ó ní àlejò bíbá ah, ohun ẹ ṣe wá sàn bá ó ṣe ń sùn ni kò tí ń ya ọ̀lẹ́ díẹ̀díẹ̀ o ó yẹ kó ti mọ́ra náà four pm ẹ ó láwọn àlejò kan bí báyìí wọ́n ní àwọn ọmọ mi àbí ibo ṣàlùwà ilé ọ̀rọ̀ rẹ̀ wàá rí mi sìn ok madam ó ní mo ṣẹ̀ bá sọ̀rọ̀ táyà so mo ti sọ wọn pé à ń bọ̀ sí. àkókò ẹ ẹ ẹ ṣe kúkú fún mi ní fóònù kí kẹ̀kẹ́ ń bọ́mọ mi sọ̀rọ̀ kí tẹ̀ gbóhùn ẹ dákun. kò lè tó ìyàwó lè ẹ máa rí sójú ọ̀sán. ẹ jẹ́ kí n mú káàkiri nílé lẹ̀ tó tí bá ti mú káàkiri àwọn ọmọ. ẹ jẹ́ máa pàápàá lọ lẹ́yìn ìwà tó máa ń gbé ọmọ rẹ̀. tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé rí tí ẹ bá ti ń bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí ẹ máa tún máa bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá tó jókòó yìí torí tí ò bá sì ṣù tá a máa pè é yàn kó tó ṣe bí òun yìí ṣe rí láti ìgbà tí ẹ ti mú mi lọ sọ́dọ̀ àǹtí yín ní kékeré tí wọ́n ṣe dẹ́ṣẹ̀ fi rúbà ọmọ ara mi lọ́wọ́ nílájú ti máa lájú ọgbà mẹkáníìkì ìmọ̀ ara tí wọ́n fà ní bàbá yìí. lè dà yìí bí tí wọ́n bá lè dà yìí sí bẹ́ẹ̀ tí mo tún wá fẹ́ pé yìí yìí pé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá ìgidì o nítorí pé wọ́n yàn mí láàyò nínú gbogbo àwọn àtàjọ wà ní mechanic village yẹn níjọ́ náà lọ pàápàá jùlọ ọ̀dọ̀ wọn yìí ni mo wà nígbà tí ẹlẹ́dàá mi tó máa gbé mi pàdé àwọn tí wọ́n á ṣe mí láàánú má mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o. ọ̀gá Eh, díẹ̀ not tomorrow. lọ́rọ̀ wá sí ọ̀rọ̀ ló sọ ṣe rí gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ tó ẹ̀jẹ̀ ká máa dúpẹ́ lọ́dọ̀ náà eh, bí ọlọ́run bá ṣe sọ bẹ́ẹ̀ ká máa bẹ́ẹ̀ ló ṣe.

ẹ ṣe ọkọ mi lọ́wọ́ orí mi. Bàbá báwo ni bá ṣe rí lèmi kí ọkọ mi ò jẹ Ah. Mama, ẹ mi olórí ni bàbá yìí. olórí ni bàbá ẹ̀ wàá orí wa rẹ̀ káfíńtì pẹ̀lú olóṣì. mọ́mi ṣe ni àwọn náà tí wọ́n sí láyé mọ́ lórí kọ́lọ́ kò forí jù ṣe ti ṣe ni ẹ jẹ́ ká mọ́ kọ́kọ́ ní ṣe ti bẹ́ẹ̀ sí kéṣù má bàa fi wá ṣe yẹ̀yẹ́ ṣe ti torí pásíkò ìdùnnú làwọn ṣọ́ọ̀bù ní bẹ́ẹ̀ sí mọ̀ pé ire inú ayé bàbá ẹ̀ ògo inú ayé bàbá ẹ̀ èyí tí kú àti gbogbo àwọn ọmọ tó lè so mọ́ ikú bàbá ẹ̀ nídìí èyí tí wọ́n jẹ́ kí ó jẹ jáde nínú ayé olúwa jẹ lára wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ah, ọkọ mi. sẹ́rí tọrọ dé yìí àdúrà ní kẹ̀kẹ́ ká bá fún un torí wípé orí ẹni orí ẹni ló máa ń gbé ní débi rí ló gbé ní débi ayọ̀ ibi tí wàásù dé lọ́nà orí ẹ̀mí níbẹ̀ ẹlẹ́dàá ẹni láti lẹ́yìn ẹni ọ̀dọ́ ẹlẹ́dàá ẹni ló ti lẹ́yìn tá a fi ń ṣe ẹlẹ́dàá náà ló sún àwọn kan débi kan títí wọ́n fi ń jábọ̀ ẹlẹ́dàá tiwa a máa tiwa bá nǹkan ẹlẹ́dàá tiwa sí tó bìrìbìrì lónìí lágbára ọlọ́run a máa sọ síwájú ẹ jẹ́ ká gbàdúrà fún wa sí i ọlọ́run ní ìwọ ọlọ́run ní ìwọ abdulwasil tí ọlọ́run bá wa gbélé ibi tó gbélé lónìí á lè ga jù bẹ́ẹ̀ lónìí tí wàásù di ẹni tí ó di àrídúró fún ẹ̀yìn ìyá ẹ̀ lágbára ọlọ́run kò ní dàgbà jẹ́ onílágbára ọlọ́run kò ní dàgbà jẹ́ náà ní ẹnìkan kọ́kọ́ ìtàlàjà láfíríkà ọmọdú láwọ yé bóyá orí ṣé orí mi mú tọ́ ìtẹ́ orí mi mú tọ́ ìtọ́ òsì mi sílẹ̀ ẹ̀yẹ iṣẹ́ orí ìtújọ òkòyè ojú ẹlẹ́jọ́ kí ni mo ti ṣe fẹ́ẹ́ ṣe Ọlọ́run ni ò jẹ́ kí n ti ṣiṣẹ́ oníṣẹ́ ìgbìmọ̀ rẹ̀ ò jẹ́ kí n ti ṣiṣẹ́ níyàn ohun tí mo mọ̀ ọ́ ẹ̀yin lẹ mọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ló lè dá bẹ́ẹ̀ lè gbọ́ wá. àbílí ẹ̀mí ló pa mí mọ́ àbílí ẹ̀mí ló pa mí mọ́ nítorí pé kí mo kí lóun lórí wí.